kémi máa ròfò bá mi ṣe kémi máa pòfò bá mi ṣe kémi máa ròfò kémi máa pòfò kémi máa ròfò orí orí kí n máa pòfò orí orí kí n máa pòfò orí orí kí n máa pòfò orí orí kí n má pòfo. Anywhere I go, Baba God, be for me. Ah, now nah, they bless me all the time, and I don't know. Say the blessing follow me, yeah, yeah. I no fi count am all alone. I no fi count am all alone. Bami ṣe, kémi máa ròfo. Bàbá bàbá bàbá mi ṣe kémi máa pòfo bá mi ṣe kémi máa ròfo kémi máa pòfo kémi máa ròfo bá mi ṣe kémi máa ròfo kémi máa ròfo bá mi ṣe kémi máa pòfo bá mi ṣe kémi máa ròfo kémi máa pòfo kémi máa ròfo bá mi ṣe bá mi ṣe bá mi ṣe bá mi ṣe bá mi ṣe bá mi I cannot do it all alone. With you in me, I can do it all. Anywhere I go, Baba God, be for me and they bless me all the time, and I don't know. I know. Say they bless follow me. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah. Fresh FM. Oya wa wa mi ò Fresh FM tó lápọ́njà bóyá kábọ̀ fresh fm bóyá tọ́jú òyìnbó fún kájọ máa borí àsìkò ìròyìn àsìkò ó pẹ́ síbẹ̀ bóyá kò pẹ́ síbẹ̀ bóyá máyé kúrò fresh fm one oh five dot nine lọ́tún lọ́tún ó fresh fm. lọ́tún lọ́tún ni fresh news. lọ́tún lọ́tún ó fresh fm. ìròyìn ní ajá balẹ̀. lọ́tún lọ́tún ó fresh fm. lọ́tún lọ́tún ni fresh sport. lọ́tún lọ́tún ó fresh fm. lọ́tún lọ́tún mà lọ́jọ́ ń yọ. lọ́tún lọ́tún ó fresh fm. ó rinlẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tún lọ́tún fresh fm. ni wọ́n ń gbọ́ wa. professionalism by experience. ìmọ̀ ìjìnlẹ̀ tó ṣe pẹ̀lú ìrírí. fresh one oh five dot nine fm. fresh one oh five point nine fm. Oh tó kílẹ̀ falafala oh. káàkiri àgbáyé. Oyè lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlọ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. kọ́lọ́ nǹkan sànú ẹni ni àmín sórí ọlọ́mọdé lómi fi wàhálà sí rẹ̀ léṣe ọkùnrin ọlọ́kadà kan hmm. ó ti ṣiṣẹ́ látàtà ó jí bóde lọ́lọ́mọ hmm. ọmọmọ ó fẹ́ lọ pawó àárọ̀ kọ̀ọ̀ràn ti padà lọlé ó wá dọwọ́ aago bíi hmm, méjìlá kù fẹ́ẹ́rẹ́fẹ́ lọ́ba wọlé ara ti ro ìyàwó ẹni ẹ wá lọ bomi orí ah, omi wà lọ́ba bọ́ sínú balùwẹ̀ ó ti ń bomi orí ó ti bomi lójijì lọ bóde ní o ẹgbà ń wo ẹgbà wo ó ń da mí sí orí o omi ò dára ń wo ẹgbà ń wo lẹ́yìn gbogbo yẹn bá sáré jáde rí ah, ah. ìwò lọ́mọ bóde. sọ fún mi bùlá kíládé. àṣé koto tí ń bẹ lórí ẹ kò sí ah, koto tó fi gọ kàdá lọ látàárọ̀ kọ̀rántí sí koto ó ní gbogbo bó ṣe ń bomi sí. omi ò dára omi ò dára ń. Hmm. Eh, eh, etí gbogbo etí ń bẹ ń ta ìgbé <laughs> èwo ni òtòrò ń bẹ iṣẹ́ àṣefẹ́ kú iṣẹ́ àṣekú dórógbó kéne kéne kéne òkú sí bàbá iṣẹ́ lago ṣekú ẹ̀wọ̀ gbogbo ẹ̀yin ọlọ́kadà ọlọ́run ọba ṣàánú yín o gbogbo ẹ̀yin ní máka ọlọ́run ṣàánú ń bá ṣàdúrà tí ń tán èmi náà ìsọlímẹ́ǹtì ọ̀dẹ́ ìsọlímẹ́ǹtì ni <laughs> àti àwọn onímàrúwá wàǹgẹ̀ náà ìsọlímẹ́ǹtì tí wọ́n èmi ò ṣe wàhálà èmi èlè fi wàhálà ṣe rẹpilisi kankan. o nídìí owó mọ ọ̀dà ọlọ́run ṣàánú èmi o. èmi nídìí owó ìní ṣe wàhálà tí ń fi lówó lọ́wọ́ ni èmi ò ní se wàhálà tí ń fi lówó lọ́wọ́ ìní ṣe wàhálà kankan. èmi ò pe ṣé èmi. ìyàwó ti ṣiṣẹ́ owó ló kù. ok òun retí àbówó ti dé. ẹ̀yẹ kò ṣiṣẹ́. ṣé òun re owó ló kù ó ti yọ díẹ̀ díẹ̀. díẹ̀ díẹ̀. iyọ̀ díẹ̀ díẹ̀. ìyá èlé lọ́wọ́ kí wàá lakọ ẹlẹ́rẹ̀gbẹ̀ ọtọ ah, <laughs> nígbà tí ìjẹtọ kọ ladufẹ ti ọsànú jẹ èyí ò pé mi. yes so so, so wá DJ Bright ni ah, so ah, lówó tó Samuel gbèsè àbí. àṣàdúrà fún ọ kọ́lọ́ jẹ́ kí wọ́n rí jẹ <laughs> àwọn ọmọ kọlọ́n jórí wọn ó kókè. ìhìnrà yìí tiẹ̀ láàárọ̀ ọ̀tọ̀ lọ ọ̀tọ̀ lásìkò ọ̀rọ̀ tiẹ̀. ìgbà wa ti gbé ńtọ́ mọ̀ jẹ wá ò lè gbọ́ ń tà lè gbọ́ mọ́ ò lè gbọ́ mọ́. ń ẹ̀yin èèyàn wa oh. káàkiri níbi tí ẹ ti ń gbọ́ amúmọ <coughs> fẹ́ mú nǹkan kan tó alé tí ń tẹ́ ẹ ti gbọ́ àmọ́ ẹ mọ̀ pé bóyá ó ti yí tó bá ó ti yí jù bẹ́ẹ̀ lọ o Putin ti bínú o ó put something in Putin ti put something out eh, kò Putin mọ́ eh, báyìí eh, Putin Vladimir Putin ààrẹ ilẹ̀ Russia bàbá sì ń ka àwọn orílẹ̀-èdè tí wọ́n jẹ́ super power tí wọ́n ní agbára jù lágbàáyé ipò kejì ní Russia ó fẹ́ wà o bí wọ́n bá ṣí Eh. bí ọba sí ń pò kejì yọ wà ń pò kẹta o. àní ẹnìkan sọ ń gbọ́ ní ayé ìgbà kan ni hmm. ó ní eh, bá a ṣe ń gbọ́ pé àwọn orílẹ̀-èdè alágbára wọ́n ń dìde hmm. orílẹ̀-èdè alágbára hmm. wọ́n sì ń wá àwọn atomic energy wọ́n ṣàjọ ni àwọn nǹkan burúkú tó ṣe é pé ó lè palẹ̀ ayé rẹ ní ìṣẹ́jú kan wọ́n ń kójọ ń kójọ wọ́n fẹ́ fi agbára han ara wọn. wọ́n fẹ́ wọ́n kàn fẹ́ sára wọn. ó ń tàn wá parí ntí ọmọ kọ gẹ́gẹ́ bíi ìwé àṣekágbá ìdánwò wọn tí wọ́n máa ń kọ́ ohun hmm. project ẹ̀ wọ́n á kọ́ parí pé ṣé ọjọ́ kan inú ò ní lọ bí ẹnìkan nú àwọn alágbára àgbáyé kọ́kẹ́kàn ṣèṣì fọwọ́ tẹ bọ́tìnì ní ah, gbogbo ọba di wẹ́lò. ẹ mọ̀ tẹ ọlọ́run ní fún yín lọ́kàn àti tẹ. ǹgbọ́. ọlọ́run ní fún yín lọ́kàn àti tẹ ó rí i pé orílẹ̀-èdè Russia lẹ́nu bíi láti bíi ọdún mélòó kan ni wọ́n ti ń mú lọ́bọ̀lọ́bọ̀ ńlẹ̀ pẹ̀lú. Lo ẹkùn kan ní Ukraine àmọ́ kì í wá sọ̀rọ̀ ẹkùn kan báyìí nísìn ó ti á di ti gbogbo orílẹ̀-èdè Ukraine báyìí o tí oh. àwọn eléyìí náà sì ń sọ pé alágbára kan ò lè wá mọ́ fi agbára mọ́ rẹ̀ wá mọ́lẹ̀. ẹnìkan ọmọ lè mọ́ ha mọ́ wa àwa náà mọ̀ mọ́ lè dá lè kùkù lajà mọ́ yín. ìbẹ̀rẹ̀ ìkónilẹ́rù ni ìbẹ̀rẹ̀ ìkóniláyà jẹ́ bí n tí ó ń jáde láti Russia sí orílẹ̀-èdè Ukraine bá jẹ́ òótọ́ kẹ̀kẹ́ tá a lè rí dì mú ó dàbí pé ilẹ̀ Ukraine ti ilẹ̀ Russia ti sọ Ukraine wò báyìí o ọ̀rọ̀ kan tí Putin sọ lórí tẹlifíṣàn tó bá gbogbo ọmọ orílẹ̀-èdè Russia sọ wọ́n ní lẹ́yìn tó ṣe tó sọ̀rọ̀ ń tán báyìí tó bá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Russia sọ̀rọ̀ ikọ̀ jagunjagun Russia ó dàbí pé wọ́n ti wọ́n ti gẹ̀gùn kájú sánmọ̀. bẹ́ẹ̀ ni ó dàbí pé wọ́n ti ní Ukraine ṣáá ọlọ́run kò ṣàánú àwọn orílẹ̀-èdè amẹ́ríkà náà ń sọ pé ẹ ṣọ́ ara yín àwọn orílẹ̀-èdè kan nílẹ̀ aláwọ̀ funfun Europe àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sókè nípa ìgbésẹ̀ ilẹ̀ Russia. àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ wọn sọ pé ọlọ́mọdé àrógùn ọlọ́mọdé àrógùn nígbà tí jẹ́ pé kẹ́jẹ́ bú lẹ́wà ẹnìkan wà béèrè pé ó da ajá àbálẹ̀ ni ó yẹ kẹ́ ẹ béèrè. àfi ẹ mọ́ fagbára tí ń dààmú ara yín. pé ajá àbálẹ̀ làwọn ràn án pé ń bo lọ́rọ̀ Russia wọ́n ń jà lọ́rùn ṣe wá kára ayé ti ọ̀dà ìṣe oh, ibi tó ti kàn án rè ẹ rí i pé àwọn ọmọ wa Nàìjíríà kan kàwé ní Ukraine ní Ukraine bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ hmm. ẹni tí ó ń ṣiṣẹ́ ní hmm. Ukraine Hmm. gbogbo àwa òbí kan náà láti àtàlágbàtọ́ láti rọ́mọ lọ Ukraine lọ́ọ̀rì kàwé àwọn ẹlòmíì wá tí wọ́n jẹ́ greener patch hmm. greener what? pàtó pàtó kọ greener pasture pasture kọ pasture ọ̀pọ̀lọpọ̀ ń wabi tó tutù bá sí. ìbéèrè wa láàárọ̀ ìkáwa tó hmm. bẹ̀rẹ̀ àjàbalẹ̀ ni pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ń jẹ́ ìgbésẹ̀ pápápá emergency kan ti wà láti. láti lọ rí mọ kó àwọn ọmọ wa. Ah, bóyá tí ìbáyìí ṣe kíkó náà bóyá ẹ́mbáàsì nàìjíríà ni wọ́n ṣètò àwọn ọmọ òun sí ní ukraine àmọ́ ọ̀nà ìbúbọ́lá sàrùmí sàrùmí jìkàkà bàṣà àwọn ni olùdámọ̀ràn sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lórí hmm. ọ̀rọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ tí ń bẹ nílẹ̀ òkèèrè. bẹ́ẹ̀ni. ṣé ẹ bá mọ̀mọ́ àbíkẹ́ dábírí sọ̀rọ̀. àwọn tó wà ní diaspora. àwọn tó wà ní hmm. ukraine lọ́wọ́lọ́wọ́ yìí ńgbà mo tiẹ̀ fi sórí ìkànnì ayélujára àwọn kan ní wọ́n ti bá wa ṣe ogun tí ń bẹ nàìjíríà náà hmm. àwọn kan wà ní kíni ọwọ́ àlọ́bẹ̀ gan mu ni à. ẹni ọba lọmọ ń bẹ ò ní sọ ẹni bá lọmọ àbí ó lẹ́bí àbí láàbúrò kò ní sọ báwọn. Hmm. ẹ dákun ìjọba lẹ́lẹ́kàǹkà ẹ bá a béèrè tí ń ṣẹlẹ̀ sáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí ń bẹ ní ukraine ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí ajá balẹ̀ the punch vanguard daily sun àti nigerian tribune àbọ̀bọ̀ Hmm, bọ̀nsú ẹ̀jàre mo rí ìròyìn kan ó sì tẹ́ ń lọ́rùn bí wọ́n ṣe kọ́ síbẹ̀ wọ́n ní Adésínà ó sọ ọ̀rọ̀ kan nínú ìwé ìròyìn ti Nigerian Tribune ní àárọ̀ tòní hmm. bí ẹ bá wò ó gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí bá ń fẹ́ ìṣerere orílẹ̀-èdè yìí ẹ̀yin inú yóò dùn láti hmm. gbọ́ láti fi ara mọ́ kí ni tí onítọ̀hún sọ o ẹni tí í ṣe ààrẹ fún African Development Bank dókítà akínwùmí adésínà lọ là á mọ́lẹ̀ làwọn oníròyìn bá bá wọn ràn lọ́wọ́ láti kọ sójú ìwé ìròyìn ti Nigerian Tribune pé káwọn ìpínlẹ̀ òǹkàkù kọ́ra gàbó ọ̀rọ̀ tọ́lọ́mbà fún un kọ́ ẹ̀rà gàbó ọ̀rọ̀ tọ́lọ́mbà fún un control your resources hmm. pé ìlòkulò láti lo gbogbo ńdọ́lọ́n fi kẹwàá hmm. lórílẹ̀‐èdè Nàìjíríà hmm. kóńgàkù kọ́ máa lo nǹkan tọ́lọ́mbà fi jíǹkì rẹ̀ kó sì ra gàbó nǹkan rẹ̀ káì ìròyìn inú Nigerian Tribune ni wọ́n kọ sí. all right bó tiẹ̀ pé fẹ́rẹ́fẹ́ oní àlàáfíà ńlá kò rí torí àwọn àlàyé pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ ṣẹ́rí ààrẹ Buhari wọ́n ti ẹnìkan tí ń ṣe ṣòfò láti presidency ti fi dá wa lójú pé ọ̀la ni wọ́n tọwọ́ bọ ìwé abala òfin tí ó júwe bá ṣe máa ṣètò òdìbò wa electoral bill ọ̀la ni wọ́n ní Buhari ó buwọ́lù tí ó sì dàṣẹ kò ní í jábàámọ́ látọ̀la lọ níta gbangba Vanguard kan náà láti rí ìròyìn nípa àìsí tí àìsí ìgbésí ayé tí ó nítumọ̀ dàbí alára fáwọn askari lórílẹ̀‐èdè yìí ìǹpẹ́tọ̀ àgbà fúnléeṣẹ́ ọlọ́pàá IGP ti pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pín yúnífọ́ọ̀mù àtàwọn nǹkan tí wọ́n fi ń ṣẹ̀ṣọ́ ara kit àtàwọn nǹkan míì fún gbogbo àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ni ìròyìn yẹn ń sọ. So ìta gbangba ìwé ìròyìn Vanguard bákan náà lágbo hmm. òṣèlú convention ìpàdé àjọ ńlá gbogbogbò APC àwọn gómìnà APC wọ́n ti ń mú nǹkan lẹ̀ pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́ tọrọ ọkàn lórí ìtàní ọjà alága gbogbogbò APC ní Nàìjíríà Vanguard lọ́kọ́ o àbọ̀bọ̀. bọ̀nsúwe ọ̀dà nínú ìwé ìròyìn ti Nigerian Tribune níbẹ̀ náà mo sì wà ìjókòó àtúnjókòó ni o wọ́n tún ìjókòó jó lórí ọ̀rọ̀ tí ń bẹ láàrin ẹgbẹ́ ASUU àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ọjọ́ kejìdínlọ́gbọ̀n February twenty eight ni wọ́n tún fi ìpàdé sí o kọ́lọ́njẹ́ ocheche hmm. bákan náà Ìjẹ̀bú Igbó wọ́n ti ní ọba tuntun orí molúsì tuntun ti dádé nílùú Ìjẹ̀bú Igbó hmm. wọ́n ní àti ìtọ́ tí àti ìtọ́ tí wò báyìí okùn bàǹtẹ̀ ń já o ní ìpínlẹ̀ Ọ̀ṣun inú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ṣe Congress ní àwọn wọ́ọ̀dù wọ́ọ̀dù Hmm. wọ́n sì yapa èèyàn méjì hmm. àwọn èèyàn kan farapa hmm. yànnàyànnà. ẹ wò ó lórí ti ọ̀wọ́n epo kì í kúkú ṣe pé kò sépo <laughs> ó ní bó ṣe jẹ́ ni àjọ NNPC wọ́n ní wọ́n ti gbé àkọọ́lẹ̀ ọ̀nà tí wọ́n gbà pín epo jálá epo káàkiri Nàìjíríà wọ́n ti gbé bóde láti máa jẹ́ ẹ̀rí máa jẹ́ mi ìṣó pé kì í ṣe bá a ṣe rò ó níta gbangba Vanguard ni mo ti rí níta gbangba Vanguard kan náà láti rí ìròyìn wọ́n ní lórí àtúnṣe sí ìwé òfin Nàìjíríà Constitution Amendment tí wọ́n ń gbèrò ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì House of Representatives ìgbìmọ̀ wọn kan wọ́n ti lọ́rí padà lórí eh, eh, àbá kan tí wọ́n kọ́kọ́ dá wípé kí ààbò àti ààbò mọ́fọwọ́ kàn mí bí n bá ṣẹ̀ sófin kó máa wà fún senate president àti speaker wọ́n ní hun tí wọ́n ń ṣe sí wọ́n ti padà ṣe hun níta gbangba the punch ní tiẹ̀ lórí àtúnṣe sí ìwé òfin nàìjíríà yìí náà ni o wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin méjèèjì nílẹ̀ yìí wọ́n ń wò ó pé ǹjẹ́ kò ní sí ìlànà máa sanwó àjẹmọ́nú life pension fún àwọn aṣíwájú ilé báyìí ní ìsìn àwọn èèyàn sì ti dá wọn lóhùn pé apá apá apá níyín ẹ̀yin aláìnítẹ́lọ́rùn onímọ̀tara ẹni nìkan àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí wọ́n ń jàfẹ́ tọ̀ọ̀lù lọ sọ bẹ́ẹ̀ ìròyìn yẹn ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ bá a bá débẹ̀. ọ̀dà nínú ìwé ìròyìn ti Nigerian Tribune àtàwọn ìwé tó wà láàárọ̀ tòní àwọn ọmọ inú iléègbèmọ̀ aṣojú ṣòfin wọn tó ti sọ àwọn àsọyán kan láti ṣe àtúnṣe sí ìwé òfin ọdún 1999 mọ̀mọ́ Aisha Buhari ọlọ láti sojú àwọn ìyá wa wípé ìní ẹ fún mi ní ìkankan bẹ ẹ ṣàtọ́jú mi pin gbogbo àbọ̀ ìtẹ́ ẹ bá ṣe sí ìwé òfin nàìjíríà ẹ jẹ́ kí n fetí mi gbọ́ báyìí ní à. ọwọ́ ìgbésẹ̀ ọ̀hún ọ wà ìtàn nàìjíríà pé aya ààrẹ buhari mama waisha ni first lady àkọ́kọ́ ní nàìjíríà tọ́lọ́rì ìjókòó ti àwọn asòfin. ẹ̀pin ẹ̀pin kí n rí kí n rí bẹ́ẹ̀ ṣe ń pín bẹ́ẹ̀ o deep o nítumọ̀ mọ́tì lọ sójú ọjà àdákùnjọ́ nínú àwọn ìròyìn míì ti ń ta sánsán láàárọ̀ yìí ní ìpínlẹ̀ Zamfara àwọn iléègbọn asòfin ní ìpínlẹ̀ Zamfara wọ́n yọ gbákejì gómìnà fọ́ kúrò ní ipò wọ́n sì yà tún fi sẹ́nitọ̀ Nasiha wọ́n fi ha wọ́n fi ha ní ibẹ̀ bákan náà orílẹ̀-èdè Ukraine wọ́n ti sọ pé ìlú ọ̀fararọ̀ hmm. wọ́n wà ń sọ fáwọn ọmọ wọn tí bá ń bẹ Russia pé ẹ ṣẹ́rí padà ẹ ṣẹ́rí padà ẹ ṣẹ́rí padà gágágá hmm. ẹ máa bọ̀ nílé. Hmm. Ọlọ́run wọn ṣàánú wa ẹyin adójú ọjà DJ Bright fatai fatai fatai jẹ́ àtà à ń padà bọ̀. ajá balẹ̀ ajá balẹ̀. ẹ̀mí mímọ́ wá. hallelujah ọjọ́ ìdàpọ̀ ẹ̀mí mímọ́ àdúrà olódodo tí ń ṣiṣẹ́ agbára ní Saturday March twelve yóò jẹ́ nínú ìpàdé àdúrà ọlọ́gbọ̀ngangan sí ẹ̀ka Bible Study Unit CCC Goshenland Cathedral àkóbá Ìbàdàn gbé kalẹ̀ gbogbo ènìyàn pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ ẹ̀túyàyà wá gbàdúrà àgbàyọrí tí ń ṣe bí mọ̀nà wà pẹ̀lú àkòrí ìdàpọ̀ tí ẹ̀mí mímọ́. yes Holy Spirit will be moving mightily in the six hours prayer stretch game the fellowship of the Holy Spirit coming up on Saturday twelfth March twenty twenty two by nine a.m. to three p.m. Jesus Christ will be answering to building and and rebuilding prayer altars, intimacy with the Holy Spirit, Holy Spirit baptism, and so much more. ọ̀pẹ́ ní ìfàmì òróyàn lolúwa yóò lò ní sátọ̀dẹ̀ ọjọ́ kejìlá oṣù kẹta twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán. venue celestial church of christ goshenland cathedral along genagas kọ́lápọ̀ ìṣẹ̀lá gra àkóbá ìbàdàn a máa ṣàfihàn ètò àdúrà yìí lórí goshenland tv lórí youtube for inquiries zero seven zero three seven three nine two nine six three ẹ jẹ́ kájọ gbàdúrà papọ̀ fún ìdàpọ̀ ẹ̀mí mímọ́. ìròyìn ní yàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn. ṣé torí pé bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yóò forísòpò ná nípa àrédìí òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí. n ó ké ìjọba ní ìsìnkọ́ wa mú yín. zero seven zero zero four four four nine nine nine nine. ìjọba lẹ́ẹ̀mí rẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ iṣẹ́ tẹ́ lómìíràn. bí ògidì agbára ìfàmìlóye ìpè àpòsùn ọláyẹmí ọmọ elédùnmarè ti ṣe ń jẹ́ ìdè pàtì náwó ìṣẹ́gun sínú ayé oníkojípo ènìyàn lórí òkè ibùdó jésù city for all the nations òpópónà ẹrùn mú bàdàn bẹ́ẹ̀ ló tún pàṣẹ àlùyọ fún ẹ̀mí títayọ láti pàṣẹ àṣẹ ìfàmìlóye àlùyọ ìbùkún olúwa ó tún ti ṣe tán ó fẹ́ fọ̀ lákọ̀tún nínú ìpàdé aṣẹ́gun ọlọ́jọ́ mẹ́ta tó sun máàtì tó ń bọ̀ lọ́nà yìí ìfàmì òróró yàn fún àlùyọ ìbùkún lápá kórí ẹ̀ anointing for the financial breakthrough ó máa lékenkè lékenka aago méjìlá ọ̀sán thursday march three títí di àf àfẹ̀mọ́júmọ́ sátọ̀dẹ̀ march five twenty twenty two tàwa yìí ló máa wáyé o lórí òkè ibùdó jésù city tó wà ní òpópónà ẹrùnmú ọ̀nà ìwó sí ìbàdàn nìbàdàn irúfẹ́ àǹfààní ìpàdé àdúrà bí èyí èèyàn ò gbọ́dọ̀ míìsì ẹ̀ ó jẹ́ wá pàdé ọlọ́run tí bùkún ni gbé ni sókè tayọ jẹgbẹ́ lọ lójú ẹlẹ́gàn nígbà tọ́lọ́run bá lo ikọ̀ rẹ̀ àpòsù ọláyẹmí ọmọ elédùnmarè adédi pípọ̀ ọkọ̀ ọ̀fẹ́ ń bẹ láti ẹ̀ka ìjọ wa wonder palace tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo prolec ládojúkọ mọ̀lẹ́tì over air bridge nìbàdàn zero nine zero forty five forty five fifty two eighty six gbogbo ènìyàn ẹ jẹ́ kájọ pàdé ń bẹ̀. ìrọ̀kùyà o. ìrìn àjò afẹ́ pẹ̀lú kiss fly wà lọ ṣe bí ọba. Albania European tọ̀ lèyí pẹ̀lú kiss fly. ìrìn àjò afẹ́ pẹ̀lú kiss fly ká lọ́jà eru ra. ilé ìgbẹ́kẹ̀yà yìí la máa dé sí ká tó lọ fojú lóúnjẹ. ìrìn àjò afẹ́ pẹ̀lú kiss fly wà lọ ṣe bí ọba. èmi glory ọmọ bishop mo ní má tẹ̀lé lẹ́gọ̀ọ́fà. wàá bọ̀ bá rìn kó dẹ̀ lè ṣe bí ọba. bẹ́lí àìró bí àtọ̀ lèyí o. two santos tún fàájò kayọ̀ pẹ̀lú ìrìn àjò afẹ́ tó rọ̀ ṣọmuṣọmu. gbogbo ètò ló tún ti tò fún onírúurú ayé fọ́lẹ̀. oṣù kẹrin april lágbèrè o. yúròpù yá zero seven zero four four zero zero zero one six five tàbí zero eight zero eight six eight five six eight six eight. ẹ sì lè kàn sí iléeṣẹ́ wa ní nọ́mbà ten eighteen nineteen duncan plaza beside polaris bank oríta challenge ìbàdàn kings fly travels and tours. ìrìn àjò afẹ́ pẹ̀lú kings fly wà lọ ṣe bí ọba. bàbá jẹun tèmi ṣe ṣe nínú ìpàdé àdúrà yìí o. bábí dá ọ̀ sọ́bí nílé. bábí ọlọ́run tó sọ ibi dire fún mọ́dékàì tó sì tún yí ayé òbèdéódòmù padà òun yìí kan náà ló ń ṣe iṣẹ́ agbára nínú ìpàdé àdúrà olúwa pabidà sọbidire tó máa ń wáyé ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tí ìṣe àkọ́kọ́ lóṣooṣù bẹ̀rẹ̀ láti aago mọ́kànlá àṣálẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́run ló ti rí tiwọn ṣe nínú ìpàdé àdúrà olúwa pabidà sọbidire ìwọ náà wá bá jésù oníṣẹ́ ìyanu pàdé nínú ìpàdé àdúrà yìí ní tí ìṣe àkọ́kọ́ nínú oṣù tó ń bọ̀ yìí láago mọ́kànlá àṣálẹ́ ní orí òkè sọbidire lójú odò lágbègbè bàbá ọdẹ akínyẹlé ìbàdàn níbi tí ọlọ́run yóò ti máa lo ikọ̀ àti ìríjú rẹ̀ apostle dr mk bámigbóyè jp fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ẹ̀bẹ̀ àdúrà pé zero zero three three seven seven eight nine six five el shaddai wà lójú iṣẹ́. ọmọ ìlú ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwe ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti ayébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ́ọ́ bá mi ṣe ah. mo rù mọ́kúnlẹ̀ eh. Bọ́sọ̀láyọ̀ o fẹ́rẹ́ o fẹ́rẹ́ ló bá Iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lo fún antinata kẹ́ ẹ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ aba mixture. Wọ́n wà ní ẹ̀yìn Young Adé Motors Ososami Junction Kíadó Ìbàdàn tẹlifon zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. The president, on behalf of the trustees and members of Jericho Businessmen Club, a member club of Central Council of Ibado Indigenes, appreciates God Almighty for keeping the club alive and running for two decades of service to Ibado land and humanity. The club has lined up a number of activities to celebrate the anniversary. Theme JBC at 20, transforming into the dominant agent of change in Oyo State and beyond. From Thursday, 24th February, there'll be commissioning of various community development projects and award of scholarship at JBC House, Ibadan. 25th February, Symposium and Anniversary Lecture by Professor Oladapo Afolabi, CFR. Discussants Chief Adeyemi Sholadoye, Mr. Adebisi Soda, and Professor Ademola Remu. Mr. Anthony Molade will be the moderator. Venue, Ashiwaju Podiamo Hall, Ibadan House. Time, 3 p.m. Saturday, 26th February, Gala Night and Awards at Kakanfo Inn. Jericho Businessmen Club at 20. Leadership, Service, Impact. oní tèmi fóònù tó promise mi ńkọ́. Ah, má wọrí olólùfẹ́ mi tí n bá ti gbowó iṣẹ́ tí mo ṣe fóònù tó wà pa ni màá rà fún ọ bó ṣe promise ẹ lásìkò valentine lọ́dún tó kọjá nìyẹn tó fọ̀rọ̀ dídùn bọ́mọ́lẹ̀. wo arábìnrin má gbà fún ọjà yẹn àkókò ọjọ́ olólùfẹ́ ti wọlé dé tọdún ìtúsára ọ̀tọ̀ tecno pẹ̀lú laplace fẹ́ fìfẹ́ hàn fáwọn ojúlówó oníbàárà wọn bẹ̀rẹ̀ láti february first títí di february twenty eight twenty twenty two níbi tí gbogbo oníbàárà tó bá ti ra spark eight series pofa series and pop series yóò ti láǹfààní four thousand discount lórí ọjà tó bá rà àtàwọn oríṣiríṣi ẹ̀bùn míì láàrin àyájọ́ ọjọ́ valent time àṣekágbà àríyá olùkọ́rọ́jú yóò wáyé ní twenty fifth february twenty twenty two pẹ̀lú mèdè fúnmi martins àti olólùfẹ́ rẹ̀ afis ọwọ́ tí wọ́n sì máa fún àwọn olórí oníbàárà tọkọtaya lẹ́bùn lójúkọ́rọ́jú grand finale ọjọ́ àṣekágbà ẹni tó bá gbégbá ọlọ́kẹ́ yọ jẹ̀bù ńlá yóò tún lọ jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ ní four star hotel kàn sí iléeṣẹ́ wọn tó wà ní number nine àti number eleven queen elizabeth road opposite group medical hospital mọ́kọ́lá ìbàdàn àti ní shop c four two kókó mall dùgbà telephone zero eight one three two three seven five six six six la plan let's go there. Let's go there. deixar. translation made easy kí lè bo ẹ̀kú lé ẹ̀ka àbọ̀ oyin mú sí mi ó mọ́ mi lójú ẹ̀kú palẹ̀mọ́ ẹ̀lẹ́ ń bẹ̀rùn ìjábẹ̀ ìkólẹ̀ máfòlòlò fọhùn ó gbẹnu tán gbogbo wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ló ti wà nínú ìwé ayan ògbúfọ̀ tuntun látọwọ́ nkọ̀wé ambassador adédọ̀tutùdé adéníyè gbogbo ẹni tó bá kàwé yìí ni ó lè máa sọ èdè òyìnbó tó dáa tí ò ní sọ èbó òbú mọ́ torí èdè yorùbá àti òyìnbó tó yanrantí la fi ṣàgbékalẹ̀ translation made easy tma is a teach yourself english language textbook in which many many Yoruba words, phrases, and sentences have been translated into English language to enhance your spoken and written English. The book, Translation Made Easy, will be launched soon at David Ajiboye Hall, Fresh FM, Challenge Ibadan. You can pre-order the book now, pending the launch date. Ẹ pè nọ́mbà yìí láti sọ̀wọ́ sílẹ̀ dìgbà tá a kówé náà jáde. zero seven zero six three eight two four zero nine three. one thousand naira péré ni TMA pẹ̀lú TMA wàá sọ èdè òyìnbó àti Yorùbá tó dáa láwùjọ. Ojo. nínú gbogbo ẹ̀yà ara ìdá. pàtàkì lójú tẹ̀. èyí ló mú àjọ serich peer eye care foundation. máa pẹ́ gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú. láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. tí àjọ serich peer eye care foundation gbé kalẹ̀. fún gbogbo olùgbé ìlú ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú. ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo àwọn tó bá nílò rẹ̀. lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ tún ní àyẹ̀wò fún gbogbo ẹni tó bá kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four. olùkéde mr martins fún iléeṣẹ́ cherry bear eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀ bí mo bá ń sọ̀rọ̀ ọlọ́run kàṣálẹ́ o. ẹ sọ pé mo ti dé. ìṣọwọ́ àdúrà lórí òkè aláṣeyọrí ọ̀jẹ̀dẹ̀jì kejì nítòsí mọ́níyà lójú ọ̀nà sẹ́yìn kò ṣeé ṣàkàwé àwọn áńgẹ́lì ọ̀run tún ti wá ń sọ̀kalẹ̀ lákọ̀tún báyìí pẹ̀lú bí wòlíì ṣe wà nínú àwẹ̀ ẹlẹ́ẹ̀kan lọ́dún bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù kejì àṣírí ogun ayé to round off covenant fasting of a true prophet of the most high God is important for you to attend twenty sixth twenty sixth and twenty seventh february twenty twenty two ọjọ́ tó parí yẹn yóò lágbára jù aago mẹ́ta ọ̀sán ni kí gbogbo ènìyàn ti péjúpésẹ̀ sórí àpáta orí òkè aláṣeyọrí ní ọjọ́ sunday twenty seventh february twenty twenty two àṣẹ olúwa ni o kò sì sógun tó gbé gorí àpáta yìí tí kò ní ṣẹ́ lọ́gán open level làkórí ẹ̀ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àtolórin ẹ̀mí ló ń bọ̀ apọ́sítọ̀ olúwọlé afọlábí bàbá samuel olùṣègùn àròjìbíkàtù his eminence ìbíkúnlé adéríbigbé bàbá alákòóso ọ̀nà wà mímọ́ olùgbàlejò ní prọfẹ moses muhyiddin kasali ògo agbọ́jésù one eight oh two four two four one three seven three ọ̀run àṣeyọrí fẹ́ sí fún ọ lórí òkè aláṣeyọrí kò sí ní tó dàbí ìfẹ́ ṣá. ní design bricks homes and property àwa náà mọ̀ pé fẹ́lá kò já òfin. la ṣe ṣàgbékalẹ̀ love fiesta promo lásìkò oṣù ìfẹ́ yìí. kẹ́ ẹ̀ bá a jàǹfààní thirty percent discount lórí gbogbo estate wọn tó wà níbàdàn abẹ́òkúta ìjẹ̀bú-òde ṣàgámù òṣogbo èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ̀ sì má gbàgbé pé fifty percent discount ṣì wà lórí àwọn estate wa tó wà nílùú ọ̀yọ́ aláàfin. lásìkò oṣù ìfẹ́ yìí ra ilẹ̀ plọ̀tì méjì ọkọ ọmọ àfẹ́sọ́nà tàbí olólùfẹ́ rẹ kó o sì gba plọ̀tì kan kan sí lọ́fẹ̀ẹ́ bábánbárí ibẹ̀ ní ti àkànṣe àpèjẹ dinner for two fún gbogbo olólùfẹ́ tó bá sanwó ilẹ̀ wọn lẹ́ẹ̀kan ṣoṣo. gbogbo oníbàárà tó bá wọ ọ́fíìsì design bricks lóṣù february yìí ni yóò tún gba special package ẹ̀bù valentine tá a ti ṣe lọ́jọ̀ fún yín. ó yá gbéra márosẹ̀ tètè wàrà lẹ̀ rọrùn tó fini lọ́kàn balẹ̀ kàn sí design bricks láwọn ọ́fíìsì wọn tàbí kó o pe zero nine zero three nine three seven five one one zero. lọ fiesta twenty twenty two with design bricks ó tún ti sẹ̀ ní design bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ilé ṣe déédéé ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀lú àtìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán géere yege dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọmọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ ìṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amọ́rokùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbòogi ìbílẹ̀ tájọ nafdac fún tẹlù ni ó sì tún wà nílẹ̀ lọ́jọ́ náà ọgbà bẹ́ẹ̀ ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ nípa tó lè ṣokùnfà ìrọmọbí àtàlẹ́ ìṣídéédé fẹ́tọ̀ mi ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ mọ́ ká máa lu ìyàwó ẹni. prophetess funke adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọláya fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ àjọ wà ń bẹ̀ ni. ó yá ní wìtí lọ́dún. 52 solid weeks of divine eternal providence by Jehovah Jireh. Be at the first Bemi War in 2022, February 28, the last Monday in February, 7 a.m. to 3 p.m. at the Power of Restoration Land with God. Àkókò to to tẹ̀wọ́ gba ìlérí ọlọ́jọ́ pípẹ́ yẹn bọ́ba bẹ sahara wò bó ti wí ìwọ làbẹ̀wò ìmúṣẹ ìlérí kan níbẹ̀ ló wà àkọ́kọ́ lọ́dún twenty twenty two ọjọ́ ajé tó kẹ́yìn oṣù kejì yìí òun lásìbẹ̀ ọwọ́ tásì crossover wọ march one pẹ̀lú ìṣòro lálẹ́ february 28. eight ṣe bọ́lọ́n papa authority tó ṣe ọ̀run sílẹ̀ gbaragada gbaragada fún ni ṣebí jehova ńlá tó fi wà láàyè tiẹ̀ takọ́bí ẹ̀ àti ẹ̀mímọ́ ẹ̀ tó yẹ tìlẹ́yìn tí ń bá fi ṣe ni ló fi jẹ́ pé dandan ní kìlì ọjọ́ pípẹ́ kò di àbáṣọ̀rọ̀ ọlọ́jọ́ mẹ́ta oní òṣáájú bẹ̀mí wò ní twenty three twenty four àti twenty five tásì crossover wọ march one pẹ̀lú ìṣòro lálẹ́ february twenty eight ìpele yìí hẹ̀rẹ̀ ń tẹ̀ kàmọ́mọ́ àṣẹ wíbẹ̀ ṣẹbẹ̀ ó mú sí ni lẹ́nu tani lẹ́nu wòlíì ajínrere jẹ́ òwádìí ọ̀ẹ́jẹ̀pì. ajá balẹ̀ yá ta pọ́npọ́n ta pọ́n. ọ̀dà ẹ jẹ́ ata pọ́npọ́n. ta pọ́npọ́n. kí ìròyìn ó lè ta pọ́npọ́n sí i létí. gbéra. all hmm. mo rí àṣù mo rí ilé ìgbìmọ̀ asòfin àti life pension èwo oh. ni kọ́kọ́ mú abọ́ládé o. èyí tó bá ka ọ̀làjú ń bẹ ni o. kò sí kankan tó kan ńlá o wọ́n kọ́ ni o. Oh, o rí life pension bẹ́ẹ̀ni. orí oh, di independent candidate. kò sí ń bẹ̀. ah ọwọ́ àwájú tèmi independent Oda. candidate ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. ọ̀dà àbí mi ò fẹ́ gba bẹ́ẹ̀ wọlé ní ìsìn. ọ̀dà jẹ́ ń gba bí ìwọlé sí ọ̀la. èmi kẹ̀. ah mo yẹ. <laughs> ọ̀dà ìròyìn jẹ́ ń da. sí ọ níwèé ojú ìwé ìkọkànlá ìwé ìròyìn Vanguard. èyí sì panudé mọ lóòótọ́ tó bá dáa ni o ìròyìn bú kò ní tẹnu ẹ bóde o. ó wàá da ọlọ́run tiẹ̀ wá jẹ́ ọ wàá da wọ́n ní àsìkò ká mọ̀ jíbò gbé bò ó ti lọ <laughs> ṣé lẹ́yìn bọ́ láwọn. ok ta ló sọ bá ná. taxi àbúrò káàdì. taxi ló sì yẹ kó ló jẹ kó fi bẹ̀rẹ̀. <laughs> oh my gosh àsìkò gbé bòjíbò kò sáàyè ẹ̀ mọ́ ó ti láìláì pọ̀n gba àjọ INEC lọ sọ o. ibìkan náà lajọ ń wò. bẹ́ẹ̀ni ẹẹ ibìkan náà lajọ ń wò ibi èmi lè gbọ́ gbà wọlé làwọn èèyàn. ọ̀dà ìròyìn wa rèé ní ẹ̀ẹ̀kan kẹ́kẹ́ àjọ elétò ìdìbò ilé wa tí wọ́n dá dúró gedegbe láàyè ara wọn Independent National Electoral Commission INEC àná òde yìí òun náà ni wọ́n kéde fáyé ní orílẹ̀-èdè Nàìjíríà pé àsìkò kẹ́nìkan ọmọ ṣòjóró ìbò kò ṣẹlẹ̀ mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí pàápàá láti ibi ìbò Èkìtì tí ó wáyé lọ́jọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún tá a wà nínú rẹ̀ yìí twenty twenty two yìí láyé ọ̀rá pẹ̀rẹ̀ pé àsìkò gbébòjìbò ó ti lọ kò sí léyìn mọ́ wọ́n ní bí àjọ INEC ṣe fi ń dá wa lójú náà ni ẹni tí í ṣe alákòóso àjọ INEC ti mójútó ìpínlẹ̀ Èkìtì lórí ọ̀rọ̀ oníbòde ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ oníbòde ọ̀jọ̀gbọ́n Abdulgani Raji àná lòun ṣàlàyé pé lọ́sùn tí wọ́n fi òun ta kókó ẹ̀ ó kéré tán ẹgbẹ̀rún lọ́nà ìgbàlélókò àti mẹ́wàá bàtẹ̀ two thirty thousand permanent voters card káàdì olùdìbò òun náà ni wọn ò tí ì wá kó lọ́dọ̀ àjọ INEC tí àwọn tó ní ò tí ì rọ́jọ́ rí àti wá kó ẹni tí wàá ṣe alákòóso ètò ìdìbò fún àjọ INEC ní ìpínlẹ̀ Èkìtì ń tiẹ̀ ọ̀mọ̀wé Adéníran Tẹ̀là òun bá oníròyìn sọ̀rọ̀ láòkò eléyìí tí ó lọ rèé ṣàbẹ̀wò sí ọ̀dọ̀ àwọn àjọ oníròyìn Nigerian Union of Journalists NUJ ẹkùn ti Èkìtì ó débẹ̀ ó sọ̀rọ̀ ilẹ̀ kún ó ní ẹ̀yin oníròyìn ẹ bá wa sọ fáyé níbi gbogbo wípé àsìkò tá a wà ẹ́ kò sí àyè dandan kátikàti lórí ìlànà ìbò mọ́ o pẹ́nìkan wà á ní lọ́kàn pé òun ọmọ gbé bòjíbò àbó òun ọmọ ṣe mọ̀ gòmọ́gò sòjóró ìbò kò ṣẹlẹ̀ mọ́ àwáyé àti dúró gbangba a sì ti gbé àwọn ìgbésẹ̀ tó nípọn láti má jẹ́ kí ààyè ìbò jíjí àti mọ̀gòmọ́gò ìbò kó wáyé mọ́ bẹ́ẹ̀ náà ni àjọ NUJ ni àwọn náà sì sọ tiwọn wọ́n sì béèrè àwọn ìbéèrè kan wọ́n dáhùn wọ́n tún béèrè àwọn ìbéèrè kan wọ́n sì dáhùn lórí ọ̀rọ̀ oníbòde ní nàìjíríà pàápàá ibo ọ̀ṣun àti tèkìtì àjọ inec ti ní àsìkò ìmọ̀ ṣe mọ̀gòmọ́gò ìbò ó ti lọ ká mọ́ pàdé mọ́ ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ yìí. ọ̀dà jẹ́kẹ̀mí ọgbà ti ọ̀dọ̀ màmá Aisha wọlé láàárọ̀ tòní ẹni tí í ṣe ìyàwó ààrẹ wa Ajia Aisha Buhari ní àná òde yìí ó lọ sínú ilégbìmọ̀ aṣojú ṣòfin ní ojú kòró báyìí láti jọ jókòó fojú rìnjú pẹ̀lú jíjábọ̀ àwọn ìgbìmọ̀ tẹ̀kótó tí wọ́n lọ rí ṣe àtúnṣe sí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ti ọdún 1999 èyí tí ẹni tí í ṣe igbákejì alága ànulẹ̀ ọ̀nrẹ́bù Abdul Idris Wase ti ó kó wọn sòdí lọ ṣàtúnṣe náà ẹni tí wàá ṣe olórí àwọn ọmọ ẹgbẹ́ tó pọ̀ jù nínú ilé ọ̀rẹ́bù alhazan adodogua ìní ó dá gẹ́gẹ́ bí àbá lọ́gán tí wọ́n kẹ́fín pé àwọn ti ní àlejò pàtàkì ó ní gbogbo ohun tá à ń ṣe yìí ẹgbẹ́ òfin ti ìṣẹ́gbẹ́ kan ká ìyá wa káàbọ̀ sínú ilégbọ̀n àṣojúṣòfin Aisha Buhari iná ni ẹni tí í ṣe mínísítà fún ọ̀rọ̀ àwọn obìnrin lórílẹ̀‐èdè Nàìjíríà màmá Pauline Talen àti àwọn míì tí wọ́n kọ́ wọ́rìn pẹ̀lú rẹ̀ wá sí inú lẹ́gbọ̀n aṣojúṣòfin ní nǹkan bí ọwọ́ aago kan oko ogún ìṣẹ́jú nígbà tí wọ́n mọ̀ kí wọ́n káàbọ̀ ẹni sí akójanu nínú ilé ọ̀nàrẹ́bù Tahir Monguno àti igbákejì akójanu ọ̀nàrẹ́bù Nkiru Onyechiocha ló mú wọn lọ sí iwájú Fẹ́mi Gbàjàbíàmílà lẹ́ni tí í ṣe alága inú lẹ́gbìmọ̀ aṣojúṣòfin nígbà tí ó mọ̀ sọ̀rọ̀ Gbàjàbíàmílà ní ẹ mọ̀jẹ̀ ó dàbí àrà lójú ẹ̀yìn ó ní ìyá wa wá gẹ́gẹ́ bí obìnrin láti mọ bí nǹkan ṣe ń lọ bá a ṣe fẹ́ pín ní bó ṣe kan àwọn ìyá wa lórílẹ̀‐èdè nàìjíríà láti fi hàn ní o wípé ọ̀rọ̀ àwọn obìnrin ọkà òun náà lára wọn á kẹ́ pé màmá ẹ̀ káàbọ̀ ẹ̀ sì lóbìn àkọ́kọ́ tí ó ṣèrú èyí lórílẹ̀‐èdè nàìjíríà láti wá sínú ilé ìgbìmọ̀ asòfin tó jẹ́ ti àpapọ̀. àròpá ẹ lórí ọ̀rọ̀ asuu wọ́n ní ìyanṣẹ́lódì ń kọ̀ǹtìlù asuu sọ pé orí ọwọ́ yẹn làwọn wà bó tiẹ̀ jẹ́ pé mínísítà ètò òṣìṣẹ́ àti bọ́wọ́ ọṣẹ́ ṣe ń yá sí Ngige ó ti bẹ̀bẹ̀ pé ẹ dákun náà ẹ jọ̀ọ́ ẹni tí í ṣe mínísítà fún ètò òṣìṣẹ́ àti bí ọwọ́ iṣẹ́ ṣe ń yá sí nílẹ̀ yìí dókítà Chris Ngige òun náà ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí ikọ̀ àwọn olùkọ́ àgbà tí wọ́n jẹ́ olùkọ́ àgbà láwọn fásitì orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ wọn asuu pé kí wọ́n dákun fòpin sí ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ mẹ́rin tí wọ́n ti gùn léyìí náà ó ní kí wọ́n dákun kí wọ́n fòpin sí kó tó di pé ọ̀sẹ̀ mẹ́rin ó pé ọ̀sẹ̀ mẹ́rin ó bá wọn lẹ́nu ìyanṣẹ́lódì ọ̀hún ìwé ìròyìn punch ló ti kọ́kọ́ sọ fún yín pé Chris Ngige ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn aṣíwájú ẹgbẹ́ asuu tẹ́lẹ̀ ìpàdé àṣelẹ̀kùn mọ́ríṣe ló wáyé lánàá ọjọ́ ìṣẹ́gun níjẹta ọjọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ àmọ́ ààbọ̀ rẹ̀ ó dàbí pé kò tí ì bímọ rí kan dàbí alára láòkó ìpàdé tí wọ́n pé wọ́n ṣe tó jẹ́ pé odidi wákàtí bíi mélòó kan ni wọ́n fi sọ̀rọ̀ níyẹ̀wò wọ́n ní mínísítà ló kan ikọ̀ asuu wípé wọ́n ń fẹ̀sùn kan ìjọba àpapọ̀ péjọba àpapọ̀ ò má dẹ́hùn ṣẹ àdéhùn ọlọ́jọ́ tó ti pẹ́ ntí asuu ń fi ẹ̀sùn ẹ̀ kànjọba àpapọ̀ ṣé bẹ́ẹ̀ náà ló sì rí tààrà ṣá wọ́n ní tí Chris Ngige ń bi wọ́n ní inú ìpàdé àṣelẹ̀kùnmọ́ríṣe tí wọ́n bára wọn ṣe nu àmọ́ ńgbà tí Ngige ọ̀wá dé síwájú oníròyìn tí ọmọ dáhùn ìbéèrè wọn lẹ́yìn ìpàdé ọ̀hún ó sọ fún ọ̀kanú akọ̀ròyìn iléeṣẹ́ ìwé ìròyìn punch tí mò ń kà lọ́wọ́lọ́wọ́ yìí wípé àwọn ìbéèrè tí asuu ń fẹ́ látọ̀dọ̀ ìjọba àwọn nǹkan tí asuu ń fẹ́ tó ń dùn wọ́n tí wọ́n sì ń fẹ́ kí òróró ìtura ó di búbù síbi bàtà gbé ń ta wọ́n lẹ́sẹ̀ àwọn ó rí i pé àwọn tètè wá ojútùú sí i wọ́n ní kódà ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí àwọn ó pe àwọn àwùjọ ẹlẹ́sìn sí kí wọ́n bá wọn dá sí i torí pé àwọn eléyìí wọn ò tún lè fi ẹnu tútù bá asu sọ̀rọ̀ tí ọ̀rọ̀ òye asu dẹnu bọ́gọ́ tá a fi mọ̀ pé bí nǹkan ṣe rí ká rọra wò ó ṣe fún ara wa ohun tí Chris Ngige bá oníròyìn sọnù àmọ́ ibi nǹkan dé dúró asu ti dájọba àpapọ̀ lóhùn wípé bá àrọ́kọ̀ àdékò bọ́kọ̀ wà tí ò sépo lọ́kọ̀ èkó òdi lílọ ẹ tètè máwọn àdéhùn ṣẹ ló lè pè wá padà kóńbi ìyanṣẹ́lódì tá a ti lọ yìí o láìsí ìdáhùn sí ìbéèrè wa làkàsọ̀rọ̀ ẹni tí í ṣe ààrẹ gbogbogbò national president fún asu lórílẹ̀‐èdè yìí ọ̀jọ̀gbọ́n Emmanuel Oṣodẹkẹ ìròyìn eléyìí tí ìwé ìròyìn punch gbà lẹ́nu ẹ̀ ńgbà àwọn lọ rèé ṣèfọ̀rọ̀wánilẹ́nuwò fún lọ́sọ̀rọ̀ pé ṣe é fẹ́ gbọ́ punch ṣe é fẹ́ gbọ́ ẹ sọ fáwọn oníròyìn akẹgbẹ́ yín wípé àwọn òṣètò àti jáwé lé ìyanṣẹ́lódì kankan àwa ń kọ́ntínú ni o ó dìgbà tíjọba àpapọ̀ bá tó dá wà lóhùn ìròyìn yẹn ń ojú ìwé kejì punch tó fún tòní ló ti ń kọrin ẹ̀jẹ̀ ìbùrẹ́ awo bẹ́ẹ̀ o. all right mm. ok ẹ jẹ́ ká lọ síbi resource control nínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ tòní resource control kí ni jẹ́ bẹ́ẹ̀. ọ̀gbọ́rí ìtọ́lọ́mbà fi kí ó ń ká kù ragabo ragabo nǹkan rẹ̀. ṣé ginger resource control nù. resource control ìgbàmbá kàdílẹ̀ ìbò yọ kì í tètè yọ. ok let's go. all right nínú ìròyìn tí wọ́n mọ̀ ká yìí lójú ìwé kejìdínlọ́gbọ̀n ti Nigerian Tribune nínú gúdúgbẹ ọ̀rọ̀ kan tó bóde lánàá òde yìí ni àwọn èèyàn wọlé ẹ̀ nígbà tí ẹni tí ń sọ̀rọ̀ ní iwájú ọ̀pọ̀lọpọ̀ èrò níbẹ̀ ẹni tí í ṣe ààrẹ fún báńkì tó wà fún ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ African Development Bank dókítà Akíwùmí Adésínà tó ké sí gbogbo àwọn ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pé bí ọ̀wọ̀ kóńkà kó rágàbó nǹkan tó lọ́wọ́ bá fi jíǹkí wọn láwọn ìpínlẹ̀ wọn nígbà tí ọ̀rọ̀ sì ń jà rìnrìn lórí báwo ni a ó ṣe máa bójútó àwọn ọrọ̀ ajé tọ́lọ̀ ń fi jíǹkí orílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀ tí wọ́n ń pè ní resource control ẹni tí í ṣe mínísítà tẹ́lẹ̀ rí fún ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè wa Akínwùmí Adésínà ló tẹ̀síwájú ọ̀ ó ní sẹ́ẹ̀rì bọ́lọ̀ ń ṣe kéwa tó lórílẹ̀‐èdè Nàìjíríà ìwà mùsùà ti ń bẹ lọ́wọ́ wa kò jẹ́ ọ̀dà bí ẹni tó ṣe wá láǹfààní kankan bí ìgbà tí ọlọ́ọ̀ba tí ọdẹyẹ sí Nàìjíríà ló ṣe rí ta wà ń jìyà nínú ọ̀pọ̀ káì ọ hmm. wà ní tẹ̀síwájú nígbà tó ń gbé ìdánilẹ́kọ̀ọ́ kankalẹ̀ níbi ọjọ́ bíi ọgọ́rin ọdún ti bàbá pásítọ̀ Enoch Adébóyè tó jẹ́ olórí ìjọ ti Redeemed Christian Church of Nigeria RCCG nígbà tó ń tẹ̀ ẹ́ síwájú ó ní orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tó tún kó ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè sòdí ìní orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ìlú tí ń sàn fún wàrà tí ń sàn fún oyin ni ó ní gbogbo ntọ́lọ́wọ́n àfiwá kẹwàá ó ní bọ́lọ́jà sí lórílẹ̀-èdè Nàìjíríà báyìí ó ní ṣùgbọ́n ò ní tòun o wọn ọba dáa bí àbá wípé gbogbo ntọ́lọ́ ń bá fi jíǹkì gbogbo ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè wa kó ní kálukú ẹ bójútó nǹkan yín ẹ lò fàlàáfíà ara yín ẹ ra gàbó ẹlẹ́nu rúnrún lọ́sàlámù ìyá rẹ̀ ó ń ṣàlàyé wípé orílẹ̀‐èdè nàìjíríà ọlọ́mọkẹwàá ọ̀ hmm. débi pé àwọn èèyàn ọmọ wò ni pé èé ṣe ṣé ọlọ́run sòjóró hmm. fún nàìjíríà ni ó ní nípa àwọn ẹ̀yà ọlọ́run fi kẹwàá níbi ẹ̀sìn ọlọ́run fi kẹwàá àwọn nǹkan àlùmọ́ọ́nì inú ilẹ̀ ọlọ́run fi kẹwàá àlùmọ́ọ́nì inú omi ọkọ̀ sísọ epo ní kásán ni àbí afẹ́fẹ́ gáàsì àti àwọn oríṣiríṣi nǹkan tí àwọn orílẹ̀-èdè yòókù tí wọ́n fi ń jowú orílẹ̀-èdè wa nàìjíríà ní àwùjọ àgbáyé ó wá ń ṣe àlàyé o wípé kí wọ́n dákun dábọ̀ wọn fún wa láǹfààní wípé kí nàìjíríà kí ẹ jẹ́ káwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n máa bójútó nǹkan tó lọ́wọ́n ọba tó wá fìjì nǹkan wọn ó mú àpẹẹrẹ Singapore ó fi ṣe àkàwé wípé nígbà tí orílẹ̀-èdè Nàìjíríà tá a bẹ̀rẹ̀ dáadáa ní bá a ṣe gba òmìnira lórílẹ̀‐èdè yìí Singapore lẹ́ni tó gbòmìnira ní jìnnà rere sígbà tí orílẹ̀‐èdè wa ti ọgbà òmìnira ẹ wo iwájú ni wọ́n wà ní ìsìn hmm. èéṣe kí ni ṣe wà ẹjẹ́ àfi ìwà mùsùà ká fi sílẹ̀ kí gbogbo àwọn nǹkan tọ́lọ́run fi jíǹkí wa kó sì wàá mọ wúlò fún wa ní ìdàgbàsókè ọmọnìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ káwọn ìpínlẹ̀ kó ń kákò ọmọ bójútó gbogbo ntọ́lọ́mba tó fi jíǹkí wọn àwọn àlùmọ́ọ́nì inú ilẹ̀ kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kó bójú tó resource control là ń wíwùn. ó ti yé mi ó hmm. ṣẹ̀ṣẹ̀ yé mi báyìí. yóò yé ọ náà ni. tọ́ ẹ cheun cheun ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ẹ wàá tún tẹ̀lé wa kárìnrìn àjò ìròyìn dí ojú ìwé keje ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ òní o lójú ìwé keje Vanguard wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀la ni ààrẹ Muhammadu Buhari yóò buwọ́ lu àbá ìlànà ìdìbò ní orílẹ̀-èdè yìí àtàwọn nǹkan míì tó rọ̀ mọ́ ètò òṣèlú wa electoral bill eléyìí tí awuyewuye tó ti ń kùn yánmọ́yánmọ́yánmọ́yánmọ́ láti gbà yìí wọ́n ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwà kánámọ́ni àti ìmọ̀ dún ní lemọ́lemọ́ ṣe ti ẹni eléyìí táwọn èèyàn gbé ní gbèsè sí ààrẹ Muhammadu Buhari orílẹ̀-èdè wa Nàìjíríà ó dàbẹ̀ ń pé ọ̀la òun náà ní kángun kángun kángun yọ kángun síbì lórí ọ̀rọ̀ ọ̀hún bí àtúnṣe lóníranran òun náà ni ilé ìgbìmọ̀ asòfin nígun méjèèjì ti ṣàtúnṣe sí tí wọ́n sì ti dábàá tí wọ́n sì kó àbájọ sójú kan gbéwè sí iwájú ààrẹ Muhammadu Buhari àmọ́ tí ó dàbẹ̀ pé ààrẹ Muhammadu Buhari wọn ò tí ì ráàyè buwọ́lù láti gbà é iléeṣẹ́ ààrẹ ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ láti máa fi dá aráàlú lójú wípé káràlú ó fọkàn balẹ̀ gbèdéke tí ìwé òfin fún ààrẹ láti buwọ́lù ò tí ì tẹnubodò àmọ́ ńgbà ọ́ dànà wọ́n ní àwọn èèyàn padà yọ ọ̀rọ̀ gbọ́ láti paṣẹ ẹnìkan tí ń yọ ọ̀rọ̀ sọ láti iléeṣẹ́ ààrẹ presidency wípé tọ̀ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ tí à ń tẹ̀lé ó dàbẹ̀ ń pé lọ́la òun náà ni ààrẹ ó tí ohun gbogbo yóò sì rí bí a ń fẹ́ lára àwọn èèyàn tí wọ́n ti ń rọ ààrẹ Muhammadu Buhari pé kí wọ́n tètè buwọ́lù kí ló ṣẹlẹ̀ gangan tó fi ń dúró dàsìkò yìí lẹ́ni tí í ṣe olùdásílẹ̀ ilé ìfowópamọ́ kan tọ́lá àmìlàaka lórílẹ̀‐èdè yìí àtẹ́dò Peterside àtẹni tí í ṣe èèkànkògbò aṣíwájú ìjọ ìletò Methodist ní orílẹ̀‐èdè yìí bíṣọ̀bù Sunday Onuha nínú àwọn tí ń sọ̀rọ̀ sétí ààrẹ ni ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ tí mójútó ìdúródédé àti ìgbáyégbádùn àwọn àfín ní orílẹ̀-èdè wa Nàìjíríà uh, CEO fún Albino Foundation Jack Epele àtàwọn míì báwọn báwọn báwọn báwọn báwọn àwọn ni wọ́n dánu jọ láti máa kọrin ẹ̀ ní lemọ́lemọ́ sétí ààrẹ Nàìjíríà pé ó ń pẹ́ o ó ń pẹ́ o ṣe é sì rántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí pé amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ètò ìròyìn sí ààrẹ Buhari Fẹ́mi Adésínà ti sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí aago kan tí wọ́n ṣe fún lọ́jọ́ ìṣẹ́gun ìjẹta pé ààrẹ ó buwọ́ lùsẹ̀ bó bá di ọjọ́ àlàmísì ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí tàbí ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí onílà àlàmísì ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí ọ̀la ni ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí ìròyìn yẹn pé à ń retí o yóò ṣeé ṣe o ojú ìwé ìkeje Vanguard sọ jáde fún tòní Buhari ó buwọ́lu àbá ìlànà òfin tá a fi máa dìbò nílẹ̀ yìí sófó láti iléeṣẹ́ ààrẹ lọ́yọ̀ sọ fún mi. electoral bill yeah. alright ẹ jẹ́ ká tún lọ sí àbí yìí gẹ́gẹ́ bí ìròyìn tó jáde nínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ tòní o wọ́n ní kárí nǹkan ká ṣòfófó fún ìjọba whistle blowing wọ́n ní kò ká àwọn ọmọ Nàìjíríà lára mọ́ o kí ni tó dé finance minister ló sọ̀rọ̀ ẹni tí í ṣe alákòóso fún ètò ìsúná lórílẹ̀‐èdè Nàìjíríà Dr. Zainab Ahmed ó ti ṣàlàyé o pé ọmọ Nàìjíríà wọn ò fi bẹ́ẹ̀ kọbi ara sí ọ̀rọ̀ whistleblower policy lè ti <clears throat> ìjọba tó gbé kalẹ̀ lórílẹ̀‐èdè yìí Ahmed lẹ́ni tí akọ̀wé àgbà ní iléeṣẹ́ tó rí sí ètò ìsúná Shehu Shinkafi tó jókòó sójú rẹ̀ ni ló ṣe àlàyé pé eléyìí ó wà ní ìbámu pẹ̀lú bí ètò whistleblower bó ṣe gbéra sọ nígbà tí ìjọba tó kéde rẹ̀ ó ní ó ti ń rẹ àwọn ọmọ nàìjíríà àti pé wọn ò tiẹ̀ nífẹ̀ẹ́ sí mọ́nì bíi ti wù kọ́ mọ̀ ẹni yìí ló ń sọ̀rọ̀ níbi ìpàdé àwọn èèyàn tó ń jókòó láti ṣe àgbéyẹ̀wò whistleblower policy lórílẹ̀‐èdè nàìjíríà ní ìlú èkó mínísítà ló tún ṣe àlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó rọ̀ mọ́ ìní wọn ò jẹ́ káràlú kí wọ́n gbọ́ dáadáa torí pé ó ti ṣèṣore fún nàìjíríà tẹ́lẹ̀ láti ìgbà tí kìíní tó ti gbéra sọ ó ló jẹ́ kí nàìjíríà kórí àwọn òbítíbitì owó kan gbà padà àti àwọn nǹkan tó jẹ́ dúkìá tí kì í ṣe owó tí wọ́n sì palẹ̀ rọ̀tìrọ̀tì yìí mọ́ kó lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ olójú tókítókí tí wọ́n palẹ̀ owó nàìjíríà mọ́ ó wá ṣàlàyé wípé ìdí tí kinní eléyìí tó fi ń wálẹ̀ lọ́kàn ọmọ nàìjíríà wọ́n ní gbogbo wa náà iná ni a mọ̀ torí pé wọ́n ti jẹ́jú àǹfààní rẹ̀ pọ̀ àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ iná ni ìbẹ̀rù bójó ló ń dé bá ọ ó wàá mú wá sí ìrọ̀tí wípé àwọn èèyàn tí wọ́n ti ṣe e, olóbó fún ìjọba ní àtẹ̀yìnwá ó ní àwọn kan ń bẹ̀ tọ́jẹ́ pé wọn ò tí ì rí nǹkan tọ́yẹ̀ kọjá ẹ̀tọ́ wọn náà gbà níbẹ̀ ó tún ṣàlàyé wípé ó yẹ kí ilégbìmọ̀ asòfin àgbà kí wọ́n gbé òfin kan dìde léyìí tí yóò dáàbò bo ẹni ó bá rí nǹkan tó fẹ́ sọ lórílẹ̀‐èdè nàìjíríà torí pé ẹrù lè mọ̀ bá ẹlòmíì tá a bá kúkú wí nìsín àmọ́ bí tá a bá ara wa wọ́n ní látàrí eléyìí wọ́n ní ọ̀rọ̀ pé ìwọ kò gbọ́dọ̀ ṣòfófó wọ́n ní ká gbé yòó ti kankan ẹ̀sìn lẹ́tọ́ fẹ́ gbé wọ́n o bẹ́ẹ̀ òfófó oore lélẹ̀ hmm. tó o bá rí nǹkan tí ò dáa if you see something say something say something now ní nàìjíríà say something okay. tọ àwọn iléeṣẹ́ iléepo bíi Duke Oye Ohando Oye PLC wọ́n ti sọ̀rọ̀ pé epo burúkú tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n gbé wọ̀lú ó bá lànà à ń tẹ̀lé specification ti orílẹ̀-èdè nàìjíríà ó bá mú epo táwọn gbé wọlé ìròyìn ń bọ̀ lórí ẹ̀ bá a bá padà dé láti ojú ọjà. ajá balẹ̀ ajá balẹ̀ ọba tó ń pínre ayọ̀ wá pínre fún mi o. ayọ̀ ìsọ̀rọ̀ ìgbènijà ọlọ́jọ́ méje lẹ́ẹ̀kan lóṣù mẹ́tamẹ́ta ni lórí òkè àṣẹ ìgbènijà mountain of authority lábẹ́sẹ̀ ìránṣẹ́ pentikosta revival ministry níbi tọ́lọ́rù ti ti pàṣẹ ọ̀pá àṣẹ iná agbára àṣẹ ìgbènijà tá a fi fún ẹni tọ́lọ́rù bàdàbàjẹ̀mú àṣẹ agbára ìgbènijà wòlíì ajínrere isaac adédèjì bàbá ìgbènijà láti máa tún oníkojúpọ̀ ẹ̀dá kúrò nínú ìgbèkùn ọ̀tá nínú ìsọ̀rọ̀ ìgbènijà lọ́lọ́rù ìgbè yìí ti ń gbeni níjà sàwòtá ayé ẹ̀dá tuesday march one to seven lòmíràn tó kọ́ pẹ̀lú àkòrí ọlọ́run ìgbẹ́nijà a defendant god lórí òkè àṣẹ ìgbẹ́nijà tó wà lẹ́yìn wíọ̀kú grammar school ìdí ìrókò amúlòkọ ọ̀nà kanambadàn bẹ̀rẹ̀ látago méjìlá àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan pásítọ̀ tónísìyẹ bọ́lá fọ̀nbẹ́ pásítọ̀ ayọ̀bámi oyèsànmi bàdà ṣẹ́wọ̀n ìdídọ́kù pásítọ̀ ọlálọ́kùn pásítọ̀ pàdẹ́rẹ́ àwọn olórí ẹ̀mí káyọ̀dé oyèwọlé ìṣòro ayé mi yẹmi david látàbúlẹ̀ ṣùgbọ́nmi adédèjì ọmọlọ́kọ pẹ̀lú àwọn prm choir prophet and evangelist isaac adédèjì lólùgbàlejò zero zero three three four four six one six two seven ọlọ́run ti ṣetán láti gbé ọ níjà ìwọ ni o má rà pẹ̀tì. ẹ̀hẹ́ yẹ̀yẹ́ àgbẹ̀dẹ̀gbẹ̀ yọ fresh fm mọ́mí jí o ayẹyẹ èyí gàlágàjù five in one event ni a ó jọ ṣe ni. <laughs> gbẹdẹgbẹdẹ obìnrin kan ò ṣerú èyí rí o. yèyí agbẹdẹgbẹ yọmọ mi tí o fresh fẹ. dókítà chief mrs olùtayọ fani tí o kè lọ́la jp ló sì ní ẹ̀ nìbàdàn. five in one program ní. ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lọ́la kọ̀kọ́. book launch lẹ́lẹ́kejì. launching of foundation lẹ́lẹ́kẹta. inauguration cooperative society lẹ́lẹ́kẹrin. award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ saturday march five ọdún yìí. light magic hotel and event center. ọ̀fà kala expressway ti pa garaji ìbàdàn láti ṣe é bẹ̀rẹ̀ la gomẹ wa rọ dalẹ̀ kẹlẹlẹ. àwọn olórí wa lọ́jọ́ yẹn ni fẹmọ la kasta. báyìí kọrẹ si. u kọnẹ Jésù. a ti Daniel. ankara t lẹ́mú àti pass ní fífà láti wọlé. four thousand naira lọ gbà mẹ́rin. èèyàn ọgọ́rùn-ún tó bá kọ́kọ́ ra so tó jọjú. aṣọ ọmọ mi jí o. ti wà ní fresh fm ilé orin challenge ìbàdàn. a tún lè gbé zero eight zero two three three three one six one eight. gbogbo olókòlókò tó kulujà kẹjàkan ló máa wà ń bẹ̀. dókítà yìí ká yẹ fẹ́lẹ́ mọ́ ẹ̀. lólùgbàlejò àgbà. a máa retí yín o. tuntun ti dé o àdìó gbogbo wa láti múlẹ̀ gbẹ́ o kàn kárí bọ́nú ni kí ló ń ṣe wò ó mọ̀ tí èèyàn bá láyà rere tó múnú èèyàn dùn ó yẹ kéèyàn rò ń pa ẹ̀. àsìkò fà ló ń bọ̀ yìí àmọ́ mo wá ń ro nǹkan tí mo lè fi surprise ẹ̀ ní valentine tó ń bọ̀ yìí. a ah, òótọ́ dẹ̀ lọ̀rọ̀ tó sọ o ọmọ revolution plus tó ń ta ilẹ̀. ọlọ́run ṣe bóyá promo náà pélé yìí. sẹ́yìn tẹ́yìn náà bá ti rọ̀kán lára alẹ̀ wa tó wà lẹ́kọ̀ọ́ lábẹ́òkúta ṣìmáwá nìbàdàn àbújá àbí port harcourt ẹ ti láǹfààní sẹ́bùn bíi vouchers tẹ́ fi rajà ẹ̀rọ amómitutù oúnjẹ alẹ́ lẹ́yìn méjì péré pẹ̀lú oorun àsùnmọ́júmọ́ nílé ìtura àwọn ẹ̀bùrà bàǹdẹ̀mí náà tún kúnlẹ̀ fúlẹ̀tọ́jọ́ kẹrìnlélógún oṣù kínní títí dogúnjọ́ oṣù kẹta ọdún twenty twenty two yìí fún àlàyé zero eight zero five three four two four four eight five zero eight zero five three four two four four eight six àti zero eight zero five three four two four four eight nine. ẹ kò pé àtìyìn fẹlẹ́ jù máa rè àyàn orí òkè òmìnira tó wà ní dstv roundabout akala expressway odòànìlẹ́wẹ̀ ńbàdàn ló tún ń pè gbogbo ènìyàn síbi ìsọjí iná agbára òmìnira ẹlẹ́ẹ̀kan lóṣù mẹ́tamẹ́ta ni tó máa ń wáyé fún ọjọ́ márùn-ún gbáko march one títí di march five twenty twenty two lòmìnira tún kọ́ fi orin ayọ̀ sọ̀rọ̀ iṣẹ́ agbára rẹ̀ lápapọ̀ rí ẹ̀ níbi tí ọlọ́run ìpè bishop dr caleb olóyèdè àti màmá wa lady evangelist modúpẹ́ olóyèdè tó ti fẹ́ jù màmá jẹ̀mú agbára gbẹ̀nìríjà kẹrù òbò níjà tí ń ṣiṣẹ́ agbára lórí òkè òmìnira tuesday ọjọ́ kìíní títí di saturday ọjọ́ karùn-ún twenty twenty two ló máa wáyé o bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án òwúrọ̀ sí aago kan ọ̀sán lọ́jọ́ kọ̀ọ̀kan lórí òkè òmìnira tstv roundabout akala expressway odoanelewe Ibadan. ogunṣẹ́ ìdíájá nígbà tó lọ́rùn bá ń lo evangelist joshua olóyèdè reveniyi ọ̀làdìmẹ́jì Reverend ayọ́nìyí pastor Dele adégojú pastor michael odùọlá evangelist mrs dasola akíngbẹ̀lú àtàwọn ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí jàǹkàjàǹkà tí ó máa ṣiṣẹ́ ìránṣẹ́ níbẹ̀ Mama wa ajínrere obìnrin mo dúpẹ́ olóyèdè màmá ògo ni ó gba gbogbo ènìyàn lálejò zero eight one six eight one three one five seven six music fógbó ènìyàn ẹ jẹ́ kájọ pàdé ń bẹ̀. ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè olùbàdàn nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó ń máa rántí gómìnà ṣèyí mákindé tó fún ọba sálíù àkànmọ́ adétúnjì ajé ògúngún ní sọ̀kínní ní ìdùnnú tí í ṣe oúnjẹ àgbà tọba náà sì súre fún un pé yóò máa mọ̀ ọ́n ṣe ìrì ọ̀hún sì gbé gómìnà ẹ ò rí bí gbogbo àdáwọ́lé àtìlànà olóko mẹ́rin tí ìṣèjọba rẹ̀ dálé bó ti ń lọ geere ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò òwòsàn tí ò mẹ́rí iṣẹ́ ò sì dáwọ́ dúró lórí ètò ààbò fẹ́mi òun dúkìá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àmúgbòòrò ètò ọrọ̀ ajé ẹ̀rí ni tiná pópó tó mọ́lẹ̀ rókoṣo ni gómìnà ṣèyí mákindé fi ń sọ pé nígbà rí olúbàdàn ajé ògúngún ní sọ̀kíní ti mọ́ òun kí gbogbo wa nípínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ tó ń lẹ́yìn bí gbẹ̀kẹ́ ti fọwọ́ tilé gómìnà wa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó wá bá wa ṣ àṣeyẹ ìkẹyìn fún ọba sálíù àkànmọ́ adétúnjì ajé ògúnnísọ̀ kínní tí wọ́n ṣì dẹ lọ. ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú ọba sálíù àkànmọ́ adétúnjì ajé ògúnnísọ̀ kínní ló ń kéde. kẹ́rẹ̀ o ǹjẹ́ ìwọ ń wá aṣẹ́ iléeṣẹ́ soc Nigeria enterprises ń wá àwọn òṣìṣẹ́ tí ó mọ ọjà tà dáadáa tí wọ́n lè máa bá wa ta àwọn ọjà tó ń jáde láti iléeṣẹ́ wa soc Nigeria enterprises. tó wà ní Sango ní ìlú Ìbàdàn. tó sì kéré tán tí àwọn òṣìṣẹ́ yìí yóò máa mú. forty thousand naira lọ́lé lóṣooṣù. ètò yìí kò yọ àwọn ìyálé ilé ọkùnrin tàbí obìnrin sílẹ̀ o. yálà o mọ̀wé kà àbí o mọ̀wé kà o lè ṣiṣẹ́ yìí. tiwọn náà yóò sì máa mú forty thousand naira náírà lọ́lé lóṣooṣù. àǹfààní ilé ìgbé wà fún ẹni tó bá wá látọ̀nà jíjìn. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. zero eight zero five five eight seven four five four six tàbí zero seven zero six two zero five four three seventy seven. olùkéde soc nigeria enterprises tó ń ṣe mọ̀tìmọ́nà. What distinguishes a professional from a quack in any field is the certification by a government recognized body. Thus, the Community Health Practitioners Registration Board of Nigeria, in collaboration with National Association of Community Health Practitioners of Nigeria or your state chapter, invites community health practitioners in public, private, and mission health institutions, the unemployed, the self employed, and every certified community health practitioner to the national verification and validation of professional certificates and practicing license, holding between 21st and 26th February 2022 at the House of Chiefs, Parliament Building, Agodi Secretariat, Ibadan at 9 a.m. daily. Please note that this exercise is very important and crucial to your recognition as a professional. Announcer Olushola Jimo Acting State Chairperson. Àṣálẹ̀ orí Let your power flow in this place. Let your healing come. Ọba ògo yóò olùgbàlà ọba ògo yóò wòsàn ìbùkún rẹpẹtẹ ni yóò jẹ́ ti gbogbo wa níbi àkànṣe ìṣòro àgbà ìyanu olóṣooṣù ni tá a pè ní àṣálẹ́ oore ọ̀fẹ́ ńlá nínú ìjọ the lost city gospel grace ministry àpáta nílùú ìbàdàn èyí tí yóò wáyé lọ́jọ́ friday tó kẹ́yìn lóṣù yìí february twenty five ní dédé aago mẹ́wàá àṣálẹ́ àkórí ìpàdé àdúrà náà ni ọba ògo pastor sam Adekagun, pẹ̀lú àlùfáà olùgbàlejò pastor enoch fọlọ́runṣọ́ lọ́lọ́run yóò máa lò láti darí wa níbi ìṣòro náà tó bá wá sunday ọjọ́ ìsinmi tó kẹ́yìn february twenty seven láwọn máa pàdé fún ìsìn ìfì àmì òróró yàn àkànṣe nínú ìjọ yìí kan náà ní déédéé aago mẹ́fà ìdájí ìsìn méjèèjì ó wáyé nínú ìjọ the lost city gospel grace ministry tó wà ní ma ali layout off Akerefon street meridian bus stop ní ìkọjá nnpc àpáta nílùú ìbàdàn máṣáláì wá o. ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè olùbàdàn nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó ń máa rántí gómìnà ṣèyí mákindé tó fún ọba sálíù àkànmú adétúnjì ajé ògúngún ní sọ̀kínní ní ìdùnnú tí í ṣoúnjẹ àgbà tọba náà sì súre fún un pé yóò máa mọ̀ ọ́n ṣe ìrí ọ̀hún sì gbé gómìnà ẹ ò rí bí gbogbo àdáwọ́lé àtìlànà olóko mẹ́rin tí ìṣèjọba ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò òwòsàn tí ò mẹ́rí iṣẹ́ ò sì dáwọ́ dúró lórí ètò ààbò fẹ́mi òun dúkìá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àmúgbòòrò ètò ọrọ̀ ajé ẹ̀rí ni tinú ojú pópó tó mọ́lẹ̀ rókoṣo ni gómìnà ṣèyí mákindé fi ń sọ pé nígbà rí olúbàdàn ajé ògúngúnnísọ̀ kìíní ti mọ́ òun kí gbogbo wa nípínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ tó ń lẹ́yìn gbígbà ẹ̀kẹ́ ti fọwọ́ ti gómìnà wa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó wá bá wa ṣẹ̀yẹ ẹ̀kẹ́yìn fún ọba sálíù adétúnjì ajé ògúngúnnísọ̀ kìíní tí wọ́n ṣì dẹ lọ lọ. ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú ọba Sàlíù Àkànmú Adétúnjì Ajé Ògúngúnnísọ̀ kínní ló ń kéde ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yẹ kóró. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga takẹ́kọ̀ọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú. nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one twenty nínú ìdánwò UTME pẹ̀lú five o level level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEB A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one twenty lè jàǹfààní JUPEB program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọlọ́ọ̀gùn òdìfẹ́ road Ìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pc fcu.edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà má sílẹ̀ kọ́ ah, ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ́ yí sọmọ́ rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. musta mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín hello ẹ̀gbọ́n mi báwo lára yín báyìí. o ṣé àbúrò wọn ti ń fò pẹ̀lú mustapho ibà mi ti lọ. mustapho ọkọ ibà ara ti yá gágá o mustapho ò ṣe é gan. mustapho mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà ọlọ́run ajá máa jẹ̀bi ràn mí lọ́wọ́. ìfọ̀jà agbára ẹ̀mí mímọ́ holy ghost power crusade olúyọ̀lé àpáta ọdún ọ̀nà àti gbogbo agbègbè ẹ̀ ọ̀rọ̀ àlàyé nínú ayé wòlíì olúfẹ́mi òní. fẹ́ ṣiṣẹ́ agbára nípa sí ọ̀rọ̀. àkórí ìsọjí tó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday twenty two bí friday twenty five nínú oṣù kejìlá aago márùn-ún ìrọ̀lẹ́. when is world cup. nígbà tí ọ̀rọ̀ rẹ̀ dé ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu àwọn wòlíì. bẹ́ẹ̀ mo gbogbo ọmọ ológun jáde kú ọ̀la àmọ́ o. nígbà tí ọlọ́run bá lo prophet samson. ilé sọmi pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi ọ̀pẹ̀yẹmí madu. ẹsẹ̀ ọ̀pálẹ̀mọ́ tolú ìbí tó yẹ. táìwọ̀ ògùn bíi máyọ̀ onísọjí ni pr prophet olúfẹ́mi òní. open cd united african methodist church primary school ẹlẹ́jà mobil bus stop opposite bovas filling station one ìbàdàn làwọn ti pàdé. lọ́jọ́ wednesday àti thursday láago márùn-ún ìrọ̀lẹ́. ìṣòro ni lọ́jọ́ friday twenty five bẹ̀rẹ̀ láago mẹ́wàá àṣálẹ́ o. csc mọ́tẹ́tọ̀ pílà ló ṣàgbàtẹ́rù ẹ̀. ní ọlọ́run pàṣẹ sọ́jí yìí fún gbogbo ẹni tó bá wà ló máa ní testimony gbàgbẹ́. ajá balẹ̀. a tún ti padà síbi tí ẹ fi wá sí o lórí ìròyìn ajá balẹ̀ orí ìròyìn ajá balẹ̀ ni wọ́n fi wá sí. ibi mo fi ọkọ kọ́ síbi kan ká tó lọ ìyìn sì tí ìroko òun. ibi abároko ti là á fàbọ̀ sí bí ìjà lọ ọ̀bá gbọ́ kó mọ́ ni lọ́wọ́ ìjà ló ti gbà á. mọ́ mọ́ lọ́wọ́. ẹni pé. <laughs> ẹ sọ pé kárí o kárí o kankan. Ah, ọ̀dà ókè o ilé ìgbìmọ̀ ah. ẹni o ó sì ń já sọ pé o ó sì ń já síre o yìí ẹ sọ pé. ká òǹkà. Ah, ẹ kìlọ̀ fún bọ́ọ̀ yẹn o. ah irú àdìsí wo nìyẹn. ẹ kìlọ̀ fún bọ́ọ̀ yẹn o. ṣé mi ni bọ́ọ̀ yìí. ìṣe tó mú lójú ok. àmọ́ bọ́. ok àwọn asòfin wa ti bá ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà sọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ sì ni wọ́n sọ wọ́n bo lójú lánàá ni o fún ààrẹ wa Muhammadu Buhari wípé ìjọba àpapọ̀ èyí tá à ń parìdà bí omi ẹkù yìí ẹ̀kúkú kéde síta àwọn èèyàn tí wọ́n ń bẹ lẹ́yìn àwọn agbésùmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà expose them èyí oh. tí wọ́n wínú ẹ̀ sísọ lójú eégún wọn kámọ́ tí ń bẹ nùgò tí ń jẹ́ jíìnì wọ́n ní ìpè lọ wáyé nígbà tí wọ́n gbé àwọn àbá mẹ́fà kan kalẹ̀ nínú ilé asòfin hàn látàrí ẹnìkan tó náà dábàá wípé ìsọwọ́jí èèyàn gbé àti bí ètò ààbò bó ṣe yìnrìn tán lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n fẹ́ àbójútó ẹni tó gbé àbá òun kalẹ̀ òun náà ni ìkan nínú àwọn asòfin wa ní ibẹ̀ tí ó ti ń sọ̀rọ̀ wípé àtòǹgò èyàn sẹ́nitọ̀ Bala Ibn Naala àti àwọn méjìlá míì tí wọ́n jẹ́ sẹ́nitọ̀ sẹ́nitọ̀ wípé ọ̀rọ̀ ìjínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà àti àìsí ètò ààbò tó ní kálukú tí ọmọ ilẹ̀ tí yóò sùn pé ó ti ń fẹ́ àbójútó tó sì yẹ kí ìjọba kó dìde gbé ìgbésẹ̀ tó gíríkì ní ojú ọjọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn agbébọn káàkiri ni wọ́n ń yabo àwọn abúlé dé abúlé ilé dé inú ilé tó ṣe pé àwọn kan wá mọ̀ọ́lù tí wọ́n bá sì sí jí mọ̀ọ́lù wọ́n ń gbé e sá lọ́nà ní wọnú igbó lọ lọ́pọ̀lọpọ̀ àwọn ibòmíì wọ́n ní àwọn ilé wọ́n kàn náà lù lẹ́yìn tí wọ́n bá jí oúnjẹ wọn gbé tán tí wọ́n bá lọ sí inú oko wọ́n ní wọ́n kó ire oko wọ́n kàn iná lù lẹ́yìn rẹ̀ ah eléyìí ó burú jà o yàtọ̀ sí eléyìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ọba bọ́ sí wọn lọ́wọ́ tó rin àrìn fẹsẹ̀ sí wọn á sa ẹlòmíì láàké lórí wọn á bu ẹlòmíì ládàá ní ìhà ọmọ ike àgbàlagbà obìnrin àgàgà ọwọ́ wọn bá ti obìnrin wọn ni wọn ó tún ràgàbọ obìnrin olóbìnrin tí wọn bá lò pọ̀ pẹ̀lú àgídí asòfin ló ṣe àlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ oníwàhálà yìí ọ̀sán gangan ni wọ́n ń ṣe o ṣé wọ́n ní òru làásèkà ní bẹ́ẹ̀ yẹn bá ṣe lọ́sàn gangan kò ní fi ara rẹ̀ lọ wọ́n ní wọn ò dá ìgbà kankan mọ̀ láàárọ̀ kùtù lọ́sàn gangan tó sì jẹ́ pé orí alùpùpù ni wọ́n wà wọ́n mọ̀ yìnbọn kàkà kùkù kàkà kùkù ṣẹ́ni tí ọ̀wá múra sílẹ̀ pé ogun kan ń bọ̀ báwo logun òsì ni kà mọ́ nígbà tó náà mọ̀ sọ tiẹ̀ san ni Musa sẹ́nitọ̀ ó sọ̀rọ̀ ó ní iṣẹ́ ríbi tí ọ̀rọ̀ dé dúró ní pàápàá ìwọ̀ oòrùn àríwá north west ní orílẹ̀-èdè Nàìjíríà ọgbà ẹnu tán ni hmm. Musa sọ pé ọ̀rọ̀ yìí ti ń fọ́ àwọn lórí o pàápàá ní ìpínlẹ̀ Niger ó ní ó ti di ibùba fún àwọn kọlọ̀rìn sí ẹ̀dá tí wọ́n ń gbé ìbọn káàkiri ó ló tiẹ̀ tó lójijì ó ti pẹ́ tá a ti ń gbọ́ pé àwọn ìrọ́kẹ̀kẹ̀ àdó olóró ó ń bu àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó tún ti bẹ̀rẹ̀ ó ní sẹ́ àwa ìwà àṣẹ èèyàn ni ó ní àbí kò tiẹ̀ sí ìjọba kankan ni ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ ni wọ́n ń wọ orílẹ̀-èdè Nàìjíríà tí ọ̀sẹ́ nìkan ti ń yẹ̀ wọ́n lówó wò àwọn àjọ tí sì ń rí sí ìwọléwọ̀de ó ní bóyá wọ́n ń sùn àbí wọ́n ń tò gbé ni nígbà tí ẹ bá wò ní ìpínlẹ̀ Niger àwọn àjèjì ti pọ̀ jù ń bẹ́ẹ̀ ìpínlẹ̀ Niger ó ti di ibùba fún àwọn Boko Haram ó láti gbọ́ pé ìjọba wọ́n gbé ìgbésẹ̀ kankan bíi ti ìwùkọ́ mọ̀ ẹni tí wàá ṣe ààrẹ lẹ́gbọ̀n asòfin àgbà sẹ́nitọ̀ Ahmed Lawan nígbà tó ń wọ́n mọ̀ parí gbogbo ọ̀rọ̀ lọ́ba bò lójú ó ní ẹ mọ́ sọ̀rọ̀ ètí gbogbo yín èmi ń bọ̀ kankan ni ọlọ́run ọba wí o ó ní ilé ìgbìmọ̀ asòfin àgbà àwa ti fẹnu ọ̀rọ̀ jóná tán báyìí ẹ wá jẹ́ ká sọ fún ààrẹ wa ni wípé kó kọlu àwọn kọlọ̀sí ẹ̀dá yìí tó jẹ́ pé wọ́n mọ̀ pé òfin ń bẹ ní ìgboro ó ní ẹ jẹ́ ká pàjí hàn jì kẹ́rù ó lè bá wọn ó nítorí pé àwọn wàhálà léyìí tí ojú wa ti rí ó ti tó gẹ́ẹ́ bí èbá ṣe pé ara wa yìí lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n wá panu ẹ̀pọ̀ débi pé wọ́n pe olórí iléeṣẹ́ ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà àti inspector general pé káwọn náà ó dìde ẹ gbé àwọn èèyàn kalẹ̀ lẹ́lẹ́kàǹkà àwa náà á sì tì yín lẹ́yìn níbẹ̀ pàápàá bẹ́ẹ̀ bá ṣe tán láti bò lójú àwọn ìka èèyàn tí wọ́n ń da sọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí lórílẹ̀‐èdè nàìjíríà ẹ dárúkọ wọn ká mọ̀ wọ́n ilé ìgbìmọ̀ asòfin àgbà ló sọ bẹ́ẹ̀ fúnjọba àpapọ̀ ẹni tí í ṣe ọ̀gágun tí mójútó ètò ààbò fún wa lórílẹ̀‐èdè yìí Chief of Defence Staff ọ̀gágun Lucky Irabọ ló ti kìlọ̀ fún gbogbo ọmọ Nàìjíríà wípé kí a ṣọ́ra o kí a má fi ètò ààbò wọ ká má mú ètò ààbò ká má mú wọnú òṣèlú ká má sì mú ọ̀rọ̀ òṣèlú wọnú ètò ààbò ká yà wọ́n sọ́tọ̀ láàrin ara wọn ọ̀gá ológun tó mójútó ètò ààbò fún wa nílẹ̀ yìí ọ̀gágun àgbà ìràbọ̀ òun náà ló gbé kìlọ̀ ìkalẹ̀ ń bí àpérò ètò ààbò kan security summit tí ó wáyé tí wọ́n ṣe ní Àbújá olú ìlú ilẹ̀ wa nínú ọ̀rọ̀ ọ̀gágun yìí ó ní ẹ dákun à ń rọ gbogbo ọmọ Nàìjíríà èdè tó bá àmọ́ sọ ẹ̀sìn tó bá àmọ́ ṣe ẹgbẹ́ òṣèlú tó bá wà pé bá a bá ti ń sọ̀rọ̀ ètò ààbò ẹ má máa fìgbà gbogbo máa yìnbọn òṣèlú wọnú ètò ààbò ẹ má politicize national security o bí bẹ́ẹ̀ kọ́ ọ̀run ń yabọ̀ lójú tá a fi tẹkiníhun o kì í sọ̀rọ̀ ẹnìkan o bí gbogbo ẹ bá padà fọ́ lójú po ìròyìn àwùsù bìláì ń lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Vanguard fún ti òórọ̀ yìí èyí tí mò ń roko ẹ̀ kó tó di pé a lọ sí ojúde ọjà òun náà ló ní ṣe pẹ̀lú epo tí wọ́n gbé wọ̀ lóúnjò ní tí ó sì fẹ́ dárúgùdù sílẹ̀ àwọn aṣòfin tí ń ṣojú wa aṣòfin ti wá ké sí àwọn tọ́rọ̀ kàn lẹ́ka epo ọ̀hún kí wọ́n wá sọ tẹnu wọn lára àwọn iléeṣẹ́ tó yọjú sílé ìgbìmọ̀ aṣòfin láti rí Duke Oil Ando PLC wọ́n ní àwọn méjèèjì ni wọ́n ń sọ tẹnu wọn níwájú ìgbìmọ̀ tẹ̀ kó tó ti rí sí ọ̀rọ̀ epo bẹntiró àtàlùmọ́nì ààrẹ ti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè yìí ti hàn gbé kalẹ̀ nígbà ọ̀rọ̀ débi ọ̀rọ̀ wọ́n ní ṣe ni ẹni tí í ṣe alákòóso managing director fún Duke Oil Lawal Sade ló sọ̀rọ̀ pé epo táwa gbé wọlé ó wà ní ìlànà à ń tẹ̀lé specification torílẹ̀-èdè Nàìjíríà o ẹ wò ó láti bí a ti ń gbé e bọ̀ wọ́n ṣàǹṣì pépo gidi ni ńgbà tá a já sí Nàìjíríà ń bí a já sí wọ́n ṣàǹṣì o pé kò sí nǹkan tó ṣe é lẹ́yìn bíi ọjọ́ bíi lẹ́yìn bíi wákàtí mélòó kan tá a sì jálẹ̀ nàìjíríà ni àjọ NNPC tó pè wá ganran ní orí aago pé ẹ wá abáwọn kinní kan rùkùrùkù rùkùrùkù bíi ẹbu nínú epo tí ẹ gbé wá o ó dàbẹ̀ ń pé epo yìí ṣe bákànbàkànbàkàn <laughs> ìgbà wa tó gbọ́nù ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ mọ́ka díẹ̀ mo ní ẹ lọ gba balance ẹ lójú ìwé keje Vanguard. ọ̀dà àtún kọjá lọ sí ẹ̀ka ìpolówó ọjà wa ń gbà tá a bá dé á fún yín ní ìwọ̀nba tó kù lójú àwọn àwé ìròyìn tó jáde lónìí. ajá balẹ̀ ìṣòro aṣẹ́gun ìṣòro aṣẹ́gun. àwọn mi lẹ́wù ògùn wá aṣọ ẹ̀gàn kúrò olúwa mi yóò di. CAC òkè àlàáfíà lòyọ́lá ń bàdàn lónìí ó tásìkò tó gun ayé rẹ̀ láti mọ́wá dúró ó yẹ kí wọn náà kúrò lójú kan náà kánà kàtàkà tó rí mi ká máa kọ́ dúgbò ọ̀rọ̀ nílé mẹ̀rẹ́ǹtì ogun àìní ti wá sọ́dọ̀ níkanra bí ajé lẹ́kùkú ó gbàwẹ̀ gbàwẹ̀ ó yọ tán bẹ́ẹ̀ àwọn ọmọ wa ń jiyàn pé dádì ẹ̀yin kọ́ lẹ wà nínú fọ́tò yìí bẹ́ẹ̀ ìwọ ló wà ń bẹ̀ ìrònú ló sọ ọ́ dà bẹ́ẹ̀ òmí ọ̀rẹ́ wa àìní rẹ̀ tó gẹ́ tó bá lè darapọ̀ mọ́ ìṣòro aṣẹ́gun ẹ̀ẹ̀kan lọ́sù tí òkè àlàáfíà Royal Loyola Ìbàdàn ṣagbátẹrù ẹ̀ Jímọ̀ tó bá gbẹ̀yìn oṣù ní wáyé last Friday of every month bẹ̀rẹ̀ látago mẹ́wàá alẹ́ tàfẹ̀mọ́jú pẹ̀rẹ́ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run ló ń dúró dè ọ́ Pastor EA Fọlọ́runṣọ́ coordinating two chairman Pastor MO Adéoyè assembly pastor àtọ̀pọ̀ àwọn ránṣẹ́ Ọlọ́run míì tá a lè dákọ́ lórí òkè léríṣẹ́ praying ground Ẹlẹ́dùmarè Ìyànàjíà Ìbàdàn Jésù ń dúró dè ọ́ Jésù ní olùgbàlà pàtàkì lọ́jọ́ ìbílẹ̀ ọjọ́ pàtàkì mà ní. ojú àbí ni wàsákọ́ ẹni ìtàn olùṣègùn bámidélé yìí òbí ló fẹ́ ṣọjọ́ òbí a ó bá ṣe ní talárinrin ni kágbálù kágbàgbó bá ṣàjọyọ̀ kábà gbégbá ọpẹ́ eob all white birthday bash gbogbo àwọn olólùfẹ́ eob jákèjádò orílẹ̀-èdè àgbáyé la máa péjú papọ̀ sínú gbọ̀ngàn jọgọ́ center nígbà tá a bá ń ṣayẹyẹ ọjọ́ ìbí pẹ̀lú filọ́lẹ̀ motivational album ayẹyẹ ọpẹ́ ni tí ó mìlú bàdàn ọ̀pọ̀ olórin òṣèré pèdèpè èdè adẹ́rìnpẹ̀kẹ́ ni lájọ mílíkì papọ̀ nínú gbọ̀ngàn jọ́gọ̀ ní monday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì february twenty eight tó jẹ́ àyájọ́ ọjọ́ bí obì gangan aago mẹ́ta ọ̀sán ni red carpet yóò bẹ̀rẹ̀ táàdì yóò sì gbòòrè gẹ̀dígẹ̀ láago mẹ́rin ọ̀sán ọ̀mọ̀wé ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà lólùgbàlejò àgbà láti gba tébù sílẹ̀ nínú gbọ̀ngàn jọ́gọ̀ lọ́jọ́ náà pé zero eight zero five six six eight three one seven eight ẹni ètò olùṣègùn bámidélé all white birthday bash eob multi-concept nigeria limited ló pákéjì ẹ̀. ìmọ̀lẹ̀ dára ìmọ̀lẹ̀ aláwọ̀. aláwọ̀ akubara akubara wà ní òmọ̀lẹ̀ aláwọ̀. ìjọ mùsùlùmí onímọ̀lẹ̀ kiri náà ṣeré sóbi sẹ́ńtà. ó gbé gbogbo yẹn láti wá pàdé ẹ̀mí wàlí ṣéwù amúdà tìjáni. nínú àpéjọ àdúrà ńlá àti mọ́lídì nàbíyà pákéjì divine visitation and celebration of the holy prophet tí ó wáyé sunday yìí. àpàkórí ẹ̀ ní pathway to riches wonders and abundance in the name of Allah. bẹ́ẹ̀ ni ó túbọ̀ àrìnàkórè orí òjijì àti sẹ̀mí ayé ní ọ̀pọ̀ yanturu ní bàbá ìbọnlẹ̀ wa alimurisidi grand sheik tijọ́ sufi master tb akébélé pẹ̀lú àwọn wàlíì la márààrún ní o máa kàlé gbogbo èèyàn lórí láì fi tẹ̀sìn àbí tẹ̀yà ṣe máa bọ̀ pẹ̀lú ẹbí rẹ̀ àtọ́júlùmọ̀ láti fa àlùbáríkà òjíṣẹ́ lábẹ́ sàtíà kó o sì fi karamọ̀ sheik tijani gba ìtúsílẹ̀ àti ìwòsàn ní sunday yìí february twenty seven ọdún yìí láago mẹ́sàn-án òwúrọ̀ gẹ́gẹ́ nínú city sawia gbọ̀ngàn wíbẹ̀ jẹ́bẹ̀ ti sufi muslims enlightened quarters tó wà thirteen sufi way kúlẹ̀ ọ̀sàgì street scarf cap challenge ìbàdàn karamọ̀ dẹ́mu ti sàdé ìwọ ò ní wàbá kan náà mọ́ mọ́ ìròyìn ní yàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabo apèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn ṣètọ́rí pé mọ̀ bá yẹn bò ó dẹ̀ kẹta tí mọ́tò yóò forísòpò ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mọ̀ bá yẹn rojọ́ sí wọn kè sí ìjọba ní ìsìnkọ́ wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìjọba lẹ́ẹ̀mí rẹ̀ wò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ ìròyìn láti ìpínlẹ̀ Ọ̀ṣun ni eléyìí Arẹ́gbẹ́ṣọlá kò jẹ́ tàbùkù Tinubu bíi ti wù kọ́ mọ̀ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Arẹ́gbẹ́ ló sọ bẹ́ẹ̀ jáde mínísítà fọ̀rọ̀ abẹ́lé Rauf Arẹ́gbẹ́ṣọlá kò fi ìgbà kọ̀ọ̀kan tàbùkù ẹni tí ṣe aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ̀ẹ̀kan kùgbù inú ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà èyí sì tako ọ̀rọ̀ títí ń jà rìnrìn káàkiri pé Arẹ́gbẹ́ ó ti bu ẹnu àtẹ́lu Tinubu ọkàn Tinubu lábùkù lóríṣiríṣi báwọn èèyàn ṣe ń gbé ta lọ́gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ Ọ̀làdìpọ̀ Òkèyọmí àti arákùnrin Olúṣọlá Òkìkí láwọn tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún Àrẹ́gbẹ́ṣọlá lówó bẹ́ẹ̀ jáde níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ léètí ọwáyé lánàá òde yìí ńgbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ wọ́n ṣe àlàyé pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ rí títún ṣe mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé Rauf Arẹ́gbẹ́ṣọlá ó kàn fi àìdùn ọkàn rẹ̀ hàn sí bí nǹkan ṣe ń lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni ọ̀ lábẹ́ àkóso gómìnà Gbóyèga Oyètọ́lá ó sọ gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ni ṣebí oníkálukú ló ń lẹ́nu láti lè fi sọ̀rọ̀ bí nǹkan ọ̀bá sì tẹ́ni lọ́rùn láti wí a ò lè pè kó nítàn ó mórí wá àmọ́ ò gbogbo ọ̀rọ̀ tí ń jáde látẹnu mínísítà Rauf Arẹ́gbẹ́ṣọlá kò fìgbà kọ̀ọ̀kan kó sọ̀rọ̀ àbùkù sí si, Bọ́lá Ahmed Tinubu. lágbo òṣèlú ìpàdé àjọ ńlá gbogbogbò tí ẹgbẹ́ APC ń gbáradì fún àwọn gómìnà APC wọ́n ti yarí máwọn tọrọ APC tọkàn gbọ̀ngbọ̀n lórí ta ni wọ́n fi ṣalága gbogbogbò lọ́rọ̀ sì dálé lórí lórí ibo ni wọ́n gbé alága gbogbogbò ẹgbẹ́ APC national chairmanship wọn ń bọ̀ gbé síná. Si wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé àwọn aṣíwájú ẹgbẹ́ ti panu pọ̀ pé àríwá orílẹ̀-èdè nàìjíríà north ní kí ipò wọn mọ̀ lọ síbẹ̀ àwọn olórí ẹgbẹ́ APC àtàwọn tọrọ APC tí ó ní í ṣe pẹ̀lú jùjùjù stakeholders wọ́n ní wọ́n sì wà lórí pé àwọn sì ń forí korí àwọn sì ń fi kùnlukùn láti mọ apá abo gan ní pàtó ní àríwá òun òun náà ni wọ́n gbé sí kẹ́sì mọ́ wò ó ntí Vanguard jábọ̀ ni pé àwọn tí ń du oyè bíi méjìlá ni wọ́n wọ́n wá fún wọn ká sí eh, ìsọ̀rí ìsọ̀rí ẹkùn gbogbo tí ń bẹ ní apá òkè ọya wọ́n láwọn kan sọ pé north central òun náà ni kí alága gbogbogbò ti wá àwọn kan ní rárá o àwọn ń fẹ́ kó wá láti ẹkùn bòmíì kí wọ́n sálọ́mọ́ dùú níbẹ̀ òun náà ni ẹni tó ṣe sófófó níròyìn ló fẹnu ọ̀rọ̀ jóná sí àmọ́ ńgbà tẹ́nìkan náà ó sọ̀rọ̀ ó ní ẹ wò lórí convention tí ń bẹ nílẹ̀ yìí tí wọ́n ń gbáradì ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tí ò tí ì fẹ́ gbà lórí ìpàdé àjọ ńlá wọn wọ́n sì wà lórí ọwọ́ wọn o tí wọ́n dúró tandika karaka tí wọ́n rú gáàsì lérí ni pé ìfẹ́ àwọn gbọ́dọ̀ ṣẹ lórí convention ìpàdé àjọ ńlá gbogbogbò APC tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ yìí. ọ̀dà nínú ìròyìn tó ní í ṣe pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀ṣun tí ìrántí kalẹ̀ kan pẹ̀lú ti Arẹ́gbẹ́ṣọlá wọ́n ní èèyàn méjì ni wọ́n ti gbẹ̀mí wọn báyìí látàrí ti. Uh, congress fún ẹgbẹ́ òṣèlú pdp ní ìpínlẹ̀ ọ̀ṣun bẹ̀rùn ìdìbò láti yan àwọn aṣojú ẹgbẹ́ láti wọ́ọ̀dù wọ́ọ̀dù nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp lánàá wọ́n ní ṣe ni wọ́n fi nǹkan bàjẹ́ o nípa ìpòrógan tó bẹ́ sílẹ̀ èyí tọ́gbẹ̀mí èèyàn méjì tohib agoro àti àrẹ̀mọ ọlámídé wọn là gbọ́ wípé àwọn èèyàn wọ̀nyí ní apà lákòókò tí wọ́n ń ṣe ìdìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ẹ wá wo eléyìí o ní ilẹ̀ Ìbàdàn wọ́n ní wọ́n ti fún gbogbo ilé ọlọ́run ọba lọ́wọ́ àtàwọn alálẹ̀ ilẹ̀ yìí nígbà tí àwọn ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn wọ́n wọlé àdúrà fún gómìnà Ṣèyí Mákindé àti kábíyèsí Olúbàdàn tuntun tí ó gun orí ìtẹ́ gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn lánàá òde la gbọ́ pé àwọn tó ráyè lọ láti lọ ṣe àdúrà pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé àti olùbàdàn tuntun tí ó gorí ìtẹ́ sẹ́nitọ̀ àgbáyé lẹ́kàn balógun kálàáfíà kó lè bá a wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìbàdàn pẹ̀lú orílẹ̀-èdè nàìjíríà ní àpapọ̀ wọn ni ìjókòó àdúrà yìí iná ni ó jẹ́ ìjókòó àdúrà oní mẹ́ta lọ́kan léyìí tí àwọn ẹ̀sìn gbòógì mẹ́ta tó fẹsẹ̀ nílẹ̀ láwùjọ lẹ̀ káàró òjìrè tí wọ́n ti jókòó wọn ni àwọn mùsùlùmí wà ń bẹ̀ àwọn tó kìrìsìtẹ́nì ń bẹ̀ ń bẹ̀ àwọn oníṣẹ̀ṣe ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn náà wọ́n wà níbẹ̀ a gbọ́ pé àwọn ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn Central Council of Ìbàdàn Indigenes iná ni wọ́n gbé ètò ọ̀hún náà kalẹ̀ ibẹ̀ láti rí àwọn tó jẹ́ àáfàá àgbà ilẹ̀ Ìbàdàn Alhaji Abdulfatai Alaga àti àwọn míì tó jẹ́ àáfàá lẹ́kànlẹ́kàn tí wọ́n kó wọn sòdí ní igun ti ọmọlẹ́yìn Kristi wọ́n ní Reverend Ademola Moradeyo àti àwọn bíi Reverend Ezekiel Akande àti Reverend Adeola Lawal pẹ̀lú àwọn tó kù ni wọ́n rí níbẹ̀ tí wọ́n ti jókòó àdúrà àwọn oníṣẹ̀ṣe wọn ni aṣáájú ìsìn àgbà ilẹ̀ Ìbàdàn Àwọdélé Ọ̀làdẹ̀jọ olórí alágbà ilẹ̀ Ìbàdàn Ọ̀jẹ̀wùmí Akíntọ̀úndé àti aṣáájú ìsìn ìjọ ọ̀sẹ̀ méjì gbogbo wọn báwọn ni wọ́n wà níbẹ̀ kódà tó fi kan ìyánífà awo ilẹ̀ Ìbàdàn Fákẹ́mi Fáríhànlá bí wọ́n ṣe mú àdúrà tí wọ́n tù dálẹ̀ nù láti jẹ́ kí ètò ìfinijoyè olùbàdàn tuntun kó lọ ní ìrọ̀wọ́ rẹsẹ̀ tí wọ́n sì gbé kọ́ ọlọ́run ọba lọ́rùn pé kọ́lọ́run ọba kó kí àlàáfíà ọjọba kí ìdàgbàsókè kó sì mọ tẹ̀síwájú ní ilẹ̀ ìbàdàn. tọ́ sẹ́rí ajé àfọyín láwọn ìròyìn kan ní pápápá wọ́n fara wọn ní tẹ̀tẹ́ ni pàápàá nínú Vanguard ojú òwe kẹjọ sí kẹsàn-án ti Moshi yìí lákọ̀ọ́kọ́ àkòrí tẹ̀ ti gbọ́ àlàyé díẹ̀ rẹ̀ rèé nípa bí ìpẹ́tù àgbà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ṣe ti pàṣẹ pé kí wọ́n pín aṣọ tí ọ̀pá àwọn ọlọ́pàá pọ̀ tá a mọ̀ sí yúnífọ́ọ̀mù àti àwọn nǹkan èlò tí ó jẹ́ kí wọ́n dúró re bí agbèfọ́ba kit ó ní kí wọ́n pín fún wọn lójú ọjọ́ ìpẹ́tù àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà IGP Usman Alkali Baba Baba ti ṣe bíi baba o fún àwọn askari orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú àṣẹ pé kí wọ́n pín yúnífọ́ọ̀mù àtàwọn nǹkan ẹ̀ṣọ́ ara tí yóò jẹ́ kọ́lọ́pàá ó wojú rí kí wọ́n pín fún wọn kí ó sì kárí kárí yíkáyíká gbogbo orílẹ̀-èdè nàìjíríà gbogbo bí ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá bá wà ńbẹ̀ ni kí wọ́n ti pín fáwọn ọlọ́pàá o ìròyìn mọ́ǹsà ńbẹ lójú ìwé kẹjọ Vanguard fún tòórọ̀ yìí ẹgbẹ́ mo tún ti rí míì níbi tí ẹgbẹ́ kan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n sara wọn jọ sínú ẹgbẹ́ ọ̀hún àmọ́ ìdálẹ̀ òun náà ni wọ́n wà lásìkò yìí ẹgbẹ́ ọ̀hún Nigerian Patriotic Quest NPQ ni wọ́n ti ṣàlàyé pé ọmọ nàìjíríà ẹ má dákẹ́ àdúrà o a nílò olórí rere tí ó sìn àdébùtì ògo wọ́n ní ọ̀rọ̀ ń fara jọ bí ìgbà tí nàìjíríà ò tí ì mọ ọlọ́kọ̀ tí ń wá lásìkò yìí pẹ̀lú àwọn aṣíwájú tó ń kùnà ní gbogbo ọ̀nà eléyìí tá a gbé sórí àpèrè àṣẹ yìí ẹgbẹ́ yìí ní wá yàtọ̀ sí lẹ́yìn olúborí ti ń dà wá láàmú ní ìdí ìṣèjọba orílẹ̀-èdè yìí ni pé àwọn arúgbó kòjọ́kòjọ́ tó yẹ kí wọ́n ti lọ jókòó sórí àgbàǹtara òun náà ni a tún ń gbé sípò lóníranran tó sì jẹ́ pé wọn ò ní tó pè fún mọ́ jù pé kí wọ́n máa fi òṣèlú Nàìjíríà ṣe jẹun jẹun ní ipò àgbà tí wọ́n wà tí wọ́n gbéra wọn sórí àlééfà wọ́n kọ́ lòdì kíkà ṣẹwárí nǹkan kan ṣẹlẹ̀ láàrin àwọn aṣòfin wa lẹ́nu lọ́lọ́ yìí ní House of Representatives wọ́n ní àbá láti ṣàtúnṣe sí ìwé òfin Nàìjíríà ní wọ́n jíròrò lé lórí láàrin ara wọn ní àbá kan bá ṣúyọ tí wọ́n hun jọ wípé yóò da káwọn aṣíwájú ilé ìgbìmọ̀ asòfin nígun méjèèjì senate àti house of representatives àwọn aṣíwájú wọn bẹ̀ káwọn náà mọ̀ ní àǹfààní sí àjẹmọ́nú láíláí life pension tí ó jẹ́ pé títí ayé ni wọ́n mọ̀ gba àjẹmọ́nú lọ gẹ́gẹ́ bí n tí wọ́n kọ sínú ìwé ìròyìn punch ojú ìwé kejì tí mò ń kà yìí wọ́n ní àwọn aṣòfin yìí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ àbáyé làwọn ọmọ nàìjíríà láti pàṣẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ni wọ́n ti kẹnu òkè pé ẹ̀tún ti dé ẹ̀tún ti dé life pension bíi bó o wọ́n ní bí àbáyé bá sì mú yes tó dòfin àjẹpé ààrẹ ilé ìgbìmọ̀ asòfin lásìkò yìí Ahmed Lawan àti alága iléègbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ keje Fẹ́mi Gbàjàbíàmílà àtàwọn igbákejì wọn deputies wọn àjẹpé wọn ó jẹ nínú àǹfààní life pension yìí bí inú ìwé òfin nàìjíríà ti 1999 náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ṣebí ó ti wà ń bẹ̀ tí ò sì yẹ kò yin gin kó ń bẹ̀ pé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àti igbákejì ẹ̀ àtàwọn eh, kan náà tí òfin fàyè gbà pé wọ́n mọ̀ jẹ àjẹmọ́nù láéláé iye kan náà tí ààrẹ ti ń bẹ lórí àpèrè àti igbákejì wọn ń gbà gẹ́gẹ́ bí àjẹmọ́nú làwọn ààrẹ àti igbákejì tó ti kú òǹpò náà ni wọ́n mọ̀ gbà lọ́dọọdún about seven point eight billion naira la fi ń gbọ́ bùkátà life pension àwọn ààrẹ àti igbákejì wọn tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní bàbá tó wá kan eléyìí mọ́tà àwọn asòfin náà tí àwọn aṣíwájú wọn náà tó fẹ́ mọ̀ jẹ́ ń dojì tiwọn nínú kínní àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà bíi eh, serap láti pàṣẹ Kọ́lá Dáre tó jẹ́ ọ̀gá wọn ní bí ìgbà wọn fẹ́ di ẹrù kẹrù ẹrù àìmọ̀ sí àtàrí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú ìta ń wí wọn ni a a a a a a ìròyìn a a a a lóní sí òsí o ẹ lọ gbọ́ ìdáhùn rẹ̀ tó kù lójú ìwé kejì punch fún tòrọ. nígbẹ̀yìngbẹ̀yìn lẹ́yìn ọdún méjìdínlọ́gbọ̀n tí àlàfo tó ti wà níbẹ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n ti dé adé fún kábíyèsí Orímolúsì tuntun tilẹ̀ ìjẹ̀bú igbó gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún lánàá òde yìí ìní ó dádé fún kábíyèsí ọba Lawrence Adébájò tó sì fi ọ̀pá àṣẹ lé orí mọ́lúsì ti ilẹ̀ ìjẹ̀bú ní ọwọ́ lẹ́yìn ọdún méjìdínlọ́gbọ̀n ti àlàfo tó ti sí sílẹ̀ ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn níbi ayẹyẹ ìgbọ̀pá àṣẹ ọ̀hún iná ni ó rọ kábíyèsí tuntun láti jẹ́ ẹni tí ó ní ìgbàmọ́ra o tí ó sì fààyè gba àwọn èèyàn láti jẹ́ kí oníkálukú kí wọ́n rí tẹnu wọn sọ níbi ọ̀rọ̀ ìdàgbàsókè ilẹ̀ ìjẹ̀bú igbó kó sì máa dìde dáhùn sí gbogbo nǹkan táwọn èèyàn bá ń fẹ́ kódà níparí gómìnà Ọ̀sà ìtún rọ kábíyèsí tuntun náà láti jẹ́ ẹnìkan tí ó kó àwọn èèyàn mọ́ra pàápàá àwọn tí wọ́n jọ dùkínì kó tó di pé ọjà mọ́ wọn ní ọwọ́ níparí ẹ̀jẹ̀ gbọ́ ìròyìn nípa ti orílẹ̀-èdè Nàìjíríà ikọ̀ àwọn ọmọbìnrin wa wọ́n ṣe wọ́n ṣe bẹ́ẹ̀bẹ́ o ṣe ni wọ́n kó ìyà jẹ Ivory Coast hmm. níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ti ẹni tí yọ yan yọ fún ti ife ẹ̀yẹ twenty twenty Africa Women's Cup gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ nínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ tòní wọ́n ní Super Falcons wọ́n super o wọ́n ní wọ́n sì ti yan yọ báyìí láti kópa nínú ìdíje ife ẹ̀yẹ fún ti bọ́ọ̀lù àwọn obìnrin tó ilẹ̀ adúláwọ̀ twenty Africa Women's Cup of Nations WAFCON tí ó wáyé ní Morocco lẹ́yìn ìgbà tí wọ́n ju ẹyọ kan sínú àwọn àwọn Ivory Coast wọ́n ní ìgbà tí wọ́n sì ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn Ivory Coast wọ́n ti kọ́kọ́ ta bíọ́bíọ́bíọ́bíọ́ lọ́mọ kan bá lọ rèé ṣe ní tí ọ̀dà lójú ilé ní abá fún ọ ní pẹnariti pẹnariti ìgbà tí wọ́n ti ọgbà lọ́ba gbàsígbó ọgbà hmm. pẹnárìtì kò wọlé ṣùgbọ́n ọmọ tiwa ẹyọ kan tí wọ́n fi hùn wọ́n tún fi ṣàgbà nítorí pé wọ́n ti kọ́kọ́ nù wọ́n méjì ní Àbújá níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn hmm. kó tó di pé wọ́n wá di tírí tòróró là fún wọn báyìí. àdúrà wòlíì wọn tí í ṣe mi lọ́gbà lórí wọn. lákòótẹ́ ìyára a fẹ́ dìde báyìí oh. ẹnìkan tó ti fìgbà kan jẹ́ gómìnà ní Zamfara ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ kejì tí ń jókòó ní Àbújá ti pàṣẹ pé kí wọ́n gbẹ́sẹ̀ lé àwọn erinmọ́sẹ́lẹ́kì àjànàkú ìdẹ́gbẹ̀ngbẹ́ ilé àwò kánmi ètè tí bíi mẹ́wàá tí ń bẹ́ẹ̀ lu èbó tó jẹ́ ti gómìnà tẹ́lẹ̀ àtàwọn owó ńláńláńlá àgbọ́gbátímú eléyìí tí wọ́n ní gómìnà yìí ó jí pamọ́ tá a wá ní gómìnà tẹ́lẹ̀ ọ̀hún ta ni bí ibà ṣe Abdulaziz Yari gómìnà Zamfara tẹ́lẹ̀ ilé ńláńlá mẹ́wàá nílùú èbó wọ́n ní wọ́n ti pàṣẹ láti pàṣẹ ilé ẹjọ́ pé ìjọba àpapọ̀ kó gbẹ́sẹ̀